lórúkọ yẹn nígbà tí wọ́n fa ìṣòro fáwọn èèyàn ní kékeré nígbà tí wọ́n fẹ́ máa pè é wọ́n padà láti yóò kọ́ wọn padà wọ́n máa pè é pé tí àwọn olè bá ń rán àti ọ̀wá ó ṣe é ti lórúkọ tó wọ́n tọ́ka sí wọn yóò tún rọrùn pé fáwọn èèyàn tí wọ́n máa bá ní sí ọmọ torúkọ alákọ̀ọ́kọ́ tí wọ́n wọ́n wá lọ ó ti ẹsẹ̀ pé nípa mi lórí kó kọ́ tó wọ́n rò kó ọ̀fẹ́ sọ ọ̀ràn wọ́n má ti wọ́n lọ́dà pẹ́ẹ́lú ìyàwó lọ́mọdé olóòtú lọ́kọ́ ọmọ kankan ọlọ́wọ́n bá jẹ́ ọ̀yọ́ lóní kó wí kó tó ti pẹ́ sọ ọmọ ọlọ́mọ tẹ̀lé ìpàtàkì òsì kankan lọ́sí ìwọ̀ láti òfin ọlọ́run gbẹ́gẹ́ kí àwọn èèyàn irú àwọn orúkọ tẹ̀ ń pẹ̀lẹ́ sọmọ yín sáájú kó tó di pẹ̀lẹ́ sọmọ yín. ìgbọ́n nígbà tí ìyá pápá wá wà láàrin bàbá ìyá tí wọ́n bí mẹ́rin lórí orúkọ tẹ́lẹ̀ fẹ́ sọ́nà ìyá ti wọ̀ pé orúkọ mọ̀ ọkùnrin ti wọ̀ pé orúkọ tí òmìnir náà wá ọjọ́ náà lọ́rùn ìyàwó wọn fẹ́ gba èyí tọkọ rẹ̀ wíwọlé ìgbà tó kọ náà ti fà kíkọ́ ní pé òun ò lè jáde tó tẹ́ pé wákàtí obìnrin bá dá lọ́wọ́ máa bá mi nígbà yìí ni ọlọ́run sọ pé nígbà tí ìyapa tó bá wà láàrin ọkùnrin àti obìnrin lórí orúkọ kò sí tàbí ṣùgbọ́n ọ̀rọ̀ ọkùnrin yẹn la lókè ọ̀rọ̀ ọkùnrin ọ̀nà la lókè nítorí pé ẹnu tó kàtà bá fi máa dá orúkọ bàbá ọmọ ni wọ́n máa rí fi ọmọ eléyìí tọ́ka sí pé bàbá ọmọ náà ni wọ́n sọ ọmọ rẹ̀ lórúkọ ọlọ́run bẹ́ẹ̀ ní ìjọba ní ìdúrótò kàdá ayé ẹ̀fà oní ọ̀dẹ̀rú ìhẹ́ owó ọ̀dọ́tọ̀ àìsàn ẹ máa fi àwọn ènìyàn mórúkọ àwọn bàbá wọn òun ló fi jẹ́ ìlú lọ́gbàdì lọ́dọ̀ àwọn torí ẹ̀ ẹnìkan kan lọ gbọ́dọ̀ ẹnìkan ni ẹ̀dọ́ àlọ́ gbọ́dọ̀ rẹ̀ yìí wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ tọ́lá ẹlẹ́dàá fi padà gbé dé ìgbòkódé tó fi padà dé ibi ibi ibi àyè ńlá eléyìí tọ́lọ̀ ọ̀fẹ́ ẹlẹ́dàá wa gbé dé bàbá tó wá gbọ́dọ̀ rẹ̀ yẹn. òfin tí ẹni wípé nígbà tó ti rọ̀ ọ́ lọ́rùn wá gba ìrànlọ́wọ́ táwa ti ọ rẹ ta kọ́ ọ lẹ́kọ̀ọ́ ti lọ wọ́nà tó ti fi rí sẹ́lá ààyè òsì fún ọmọ táwa bá bẹ́ẹ̀ má nínú ayé yìí láti máa jẹ orúkọ bàbá rẹ orúkọ tiwa iná ni wọn máa pè má nítorí pé bó tilẹ̀ jẹ́ pé àwọn kan la fi ní bíbí ṣùgbọ́n wa la fi ní títọ́ òǹbí ni òsì tó ń tọ́ ni gẹ́gẹ́ bí yorùbá lẹ̀ wọ́n lẹ́ni tó fi ọ òjò ẹni tó tọ̀ ìrọ̀ la lẹ̀ ẹni tó tọ̀ òjò kankan lẹ́gbẹ̀ẹ́ ẹni tó fi ọ bàbá ẹ ó ju ẹni tó tọ̀ lọ màmá ẹ ó ju ẹni tó tọ̀ lọ àwọn bàbá àti màmá rẹ àwọn ọlọ́wọ́ ọ̀dẹ ẹlẹ́dàá wọn pa wá láṣẹ láyé ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àwọn àn láti jẹ́ ní tó ṣe dáadáa sí wọn. bóyá wọ́n ṣe láyé láàyè àti wọ́n ṣe ti kú ní mùsùlùmí ìwọ ọmọ ọ̀dọ́ ní tán lẹ́yìn ìgbà tá a ti kú yìí lópin ìjọba kú ní mùsùlùmí. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الوالدان قالت kí ẹ ò gbọ́dọ̀ sí nǹkan kan ní ìyàtọ̀ tó nìkan tuntun ó na tún pa láti ẹ máa ṣe dáadáa sáwọn òbí méjèèjì ní dáadáa títí bàbá àtìyá rẹ lọ́wọ́ bá ń sọ tó ẹni tó tọ́ kò sí tàbí ṣùgbọ́n dáadáa náà ti fi ṣùgbọ́n ìwọ nítorí pé kò sẹ́ni náà tó lè ga títí tí ó gbà lè mọ́ bàbá rẹ̀ lọ́wọ́ kò sẹ́ni náà nínú àwọn èèyàn tó ṣe dáadáa sí ọ lè ga títí tí ó gbà lè mọ́ ìyá rẹ̀ lọ́wọ́ bàbá rẹ̀ màmá rẹ̀ à agbára wọn ní kíkà ọkọ̀ dáadáa ní tọ́tọ̀ nínú àṣìṣe àṣà onáà pé ọ̀ǹdé ni ọ̀dà bí òǹwó ni òǹwó ni ó ju òǹdíni lọ òṣèlédé ẹni tó bí ọ ó ju ẹni tó tọ̀ lọ. àkàrà kò mọ̀ wá ó kọ bàbá rẹ̀ wọ́n àmà kò sí ọ nítorí pàtó wá gbọ́dọ̀ rẹ̀ ọlọ́run á lọ ní kábàlì táàbí rọ́nà lọ táàbí là táàbí lálù nínú ìgbésí ayé ọ̀sọ́ ti bàbá wa á ń ti bá wa àmà orúkọ rẹ̀ wá sí wa kẹ́lẹ́ ọ̀dọ̀rún ti ẹ̀ẹ́dà èyí kálukú ẹ̀ máa pè má bàbá tiẹ̀ ní o no ó ń tì mí lójú ká pé bàbá yìí ló jẹ́ olúwa rẹ̀ bàbá tí òun máa kankan bàbá mi lúgbò ẹ wo ti tẹ̀mí láti ní ìrọ̀lá torí pé láti inú kòkò dúdú lẹ́kọ̀ọ́ funfun ti jáde wá torí ẹ̀ àwọn àti bàbá wa pamọ́ pẹ̀lú pẹ̀lú mi àwọn dàbí pọ̀ padà. wọ́n mọ àyọ̀ máa ń ti ọlọ́run bí mo ní ọ mọ́ lórí tí ti ọkọ̀ dá mẹ́ta hmm, kọ́lọ̀ ń sàánù wa. àkàràmọ̀ fún mi bẹ́ẹ̀ nígbà míì ẹ rí i pé ọbẹ̀ nínú àwọn èèyàn náà fóun lọ sí motherless ṣùgbọ́n kì í ṣe gbogbo àwọn ọmọ tí ò ní ìyá nìkan lọ́wọ́ àgbẹ̀ kì í ṣe gbogbo àwọn ọmọ tí ò ní ìyá nìkan lọ́wọ́ àgbẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú àwùjọ tí wọ́n lè lọ pé aṣẹ́wó kan ló fi máa lọ lọ sọ títí odò àbójú ẹ̀tọ́ sínú odò sáńtà tó kó mi ọmọ gbé lọ ọlọ́wọ́n abẹ nìkan sàánú ọmọ àwọn àgbè tẹ́tọ́ náà kúkú pa oníkú àwọn àgbè wọ́n gbé lọ sílé ìtọ́jú àwọn ọmọ báwọn wọn á pè ní mọ́dà lẹ́kọ̀ọ́ mọ́dà rẹ̀ wà láyé mọ́dà òfò lòun mọ́dà àná ọkọ̀ yẹmí ni lòun jẹ́ oríṣi rẹ̀ tó ọlọ́run ti fún lọ́mọ ó tilẹ̀ jẹ́ pé ó bí níbi ọmọ ẹ̀sìn náà ní ẹni yòókù ká sọ ọmọ rẹ̀ tọ ẹnìkan wọn á bí mọ́ tiẹ̀ wọn á lọ bẹ̀ fóun fẹ́ gbá ọmọ òun fẹ́ gbà nínú ṣe tí wọn nítorí òyìnbó dé òun fẹ́ gbà sọ́dọ̀ ọmọ tó lè sọmọ ọlọ́mọdọ́mọ ud'uhum li aba'ihim òfin ọlọ́dọ̀ ba gbogbo ẹ̀jẹ̀ mi ó lè sọmọ ọlọ́mọdọ́mọ tiẹ̀ nítorí pé ẹni ó bímọ náà ló bímọ ìwọ kàn fi gba ọmọ ẹ tọ́ ọbẹ̀ gbà máa wò lọ́dọ̀ rẹ nítorí pé wò bímọ ó sì wù ọ́ fún àwọn ọmọ wà látàkàtì náà lọ́nà tó ṣe pé ọmọ ẹ rí dáadáa ti sí wọn ṣé irú àwọn ọmọ báyìí á sọ pọ̀ gbàgbàtọ́ wọn ni ọ̀tọ́ láti òfin ọlọ́run wọn máa ń dúkọ̀ rẹ̀ odò ìrúhùn ṣe ara rẹ̀ bàbá kálukú ní ẹ̀ máa tó wà. ẹ má pe ọmọ ọlọ́mọ mẹ́rin ẹlẹ́yìn nítorí tí ọ̀bà tó kéèyàn tíyàn rẹ́rì kọ̀tọ́ kéèyàn tíyàn gbàdàpọ̀ kọ̀tọ́ kéèyàn tíyàn lówó ń wọ́n á gbọ́ kéèyàn tíyàn lọ́mọdé ẹlẹ́yìn tó ga ọgbà gbogbo gbogbo òdòdó nínú olè jíjà ẹni tó bá díyàn lọ́mọ gbé òdòdó wọn ti ààrẹ bẹ́ẹ̀ náà ni ìwọ náà fẹ́yàwó ìyàwó yìí láti gbogbo tó ti kọ́ wọlé ọkọ orúkọ rẹ̀ ní Mariam Abubakar Mariam Abubakar amaba Abubakar sáfù má Mariam yẹn ó túmọ̀ sí pété àti bàbá rẹ̀ Abubakar ṣùgbọ́n ìwọ ọkọ fẹ́yàwó yẹn orúkọ rẹ̀ á Abdul Qawi nígbà tí ọwọ́ afẹ́ ìyàwó yẹn tán ẹ wá ń lọ ẹ lọ fún àrùn orúkọ ike ẹ lọ sí kọ́ọ̀tù ẹ lọ sí abidájú ike tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o Mariam Abubakar iná lóbìnrin yìí jẹ́ ṣùgbọ́n ṣe ló ti di kọ́tà kọ́tà yìí sí kọjá Mariam Abubakar náà ó ti di Mariam Abdul Qawi à ó ti kọjá ud'uuhum li aabaa'ihim olùkọ́ni kí táà ti mú un bẹ́ẹ̀ wípé a tí obìnrin bá lọ ilé ọkọ tó lè máa ti orúkọ ọkọ rẹ̀ kò lè jẹ́ kò lè jẹ́ àyà sọ pé ẹ máa fi kálukú má bàbá tiẹ̀ ẹ máa fi kálukú má bàbá tiẹ̀ àyà yìí sọ̀kalẹ̀ lórí ànábì Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí lẹ́yìn ibn Haritha radiyallahu anhu lánàbí sallallahu alaihi wa sallam tó gbà á ní ẹ̀bùn lọ́dọ̀ ìyàwó rẹ̀ Khadija Zayd ibn Haritha ìjẹun fún Khadija Khadija wá fi gun ọkọ rẹ̀ anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ara àwọn oríṣi àwọn obìnrin rere nìyẹn obìnrin rere yóò dùn ọkọ rẹ̀ nínú gba gbogbo ọ̀nà tọ́nà kéèyàn ló ti dùn yàn nínú ṣùgbọ́n ìrìn ní nínú ọ̀rọ̀ rẹ̀ láíláí kọ́tọ́ ààrẹ ọ̀rọ̀ kan gbà wá rí tí kàdíjà wá ti bá àyè tọ́ka pé mo gun ànábì ọkọ mi ní ẹrú mi lẹ́yìn pékin ọmọ pé wọ́n ní ọwọ́ àsìkò kan lẹ lọ títì tètè pé wọ́n jáde rẹ ní five thousand tó ọkọ rẹ náà ti sìn ọlọ́wọ́ alhamdulilayi tó gbàgbé pé ibi tí ti sanwó ọwọ́ àtọ́kọ́kọ́ rẹ pé five thousand ni wọ́n charge ọkọ sì wọ àpò rẹ̀ ọba bá two five two five tó bá mẹ̀ mí ma kí wọ́n máa charge tó báyìí tó ń dábàá ní ké má ti gbòògùn tó fẹ́ fún ẹ̀ so màá sáré lọlé lọ mọ owó ìkú wa wá sí ọlọ́run ọ̀rẹ́ rẹ̀ tó ń délé two five máa fi fún owó wà ní ni náà bá fi two five lọ́ba two five thousand tó fi rí ní àtìríkù ẹ̀kú lọ sí ti ẹ̀kú sọmọ nígbà tọrọ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn tọkọ rẹ sọ pé mí máa tó fẹ́ máa dá wàhálà lẹ wọn tó àná ìjà àtúnú rẹ ń gbé láì wá rí tí ìjọba ń ti ọjọ́ bá ń lọ sí tùmọ̀ ń ké tàbá ń lò. àwọn adájú rẹ dáhùn ti jókòó àwọn náà fẹ́ ní pọ́ìn ọmọ wa yìí ti jẹpẹ onídó adájú pé àìsí ìgbẹ́ yìí lànà rẹ kí ló sọ mo fẹ́ sọ pé ànájọ ń sọ two fifty fifty ni o ẹ̀ka ní bá láàrin abẹ́rẹ́ lọ́wọ́ so àwọn láti rẹ náà akọ ọlẹ pé wọ ọ̀rọ̀ ti pé òun ké tàkọmọ wa ní gbogbo ẹ ní kò ẹ̀ka náà lọ́sọ ẹ̀ka tuntun subhana sọ ẹ wà wọn bí rere ó fún ànájọ sọ̀rọ̀ wa àti lójú jẹun kò tí ẹ̀ sínú àjẹndà kó wí zayd ibn Haritha ó wá kí ìtú ànábì sallallahu alaihi wasallam káàdì wá rẹ̀ ló dàbí ànábì ọmọ ti dàná lò tó àwọn bàbá àdàkúrò àtẹ̀sán bàbá lẹ́yìn àwọn wá kúrò títí lẹ́yìn wà ní kàtó tó ti ń jẹun wọ́n wá tọ pínpín rẹ̀ wá pé àwọn fẹ́ wá rà padà kó lè bá àjọ ma. sẹ́wọ̀n pé ọ̀dà kọ̀dà ìjọmọlú àfihàn ju ìjẹrù lọ tó wọn kówó wọn kó gbogbo ẹ wa wọn fẹẹ rà padà bàtà dé ó sì mọ àwọn dáhùn wọn wá bá a bá anabi sọlọ bá àdìsọ náà sọ̀rọ̀ pé tó gbé wa wá ní abẹ wa ra ọmọ wa yìí padà kọdọ ma ó kó olóko ẹrú anabi sọlọ bá àdìsọ náà kò burú tó bá ti wù láti máa bá yín lọ àwọn náà tẹ̀sán láti tù lẹ̀ àmọ́ tó bá wù láti máa bẹ pẹ̀lú wa àti pé àwọn òní ti lẹ̀ wọ́n bá ti kọ̀rọ̀ owó náà lẹ́nu wọ́n ní a fẹ́ gbódòdó ọ̀rọ̀ lẹ́yìn tí mo ti rí ọkùnrin àti àwọn ọ̀wá rẹ̀ àtàwọn àti rẹ̀ ẹ̀ lè fi yín ti pààrọ̀ fún subhana bàbá àti àwọn èèyàn rẹ ó lè fi wọn ti pààrọ̀ kíkọ máa bá wọn lọkọ pàdánù lẹ ẹ yà máa padà nílẹ̀ ìwádìí lẹsí sàn pàwá lẹsàn pàpàdà à ọlọ́run mẹ́ta ẹ tó lẹ. ó ní padà sí ọ̀dọ̀ bàbá àti ìyá rẹ kó o ti yàn kọ ọdọmọdé àti padà ọwọ́ akọwọ́ ń kọ́ ọmọ ẹ̀jẹ̀ lórí kọ́ ọjọ́ máa ó ní bẹ́ẹ̀ tó bá yẹ lọ́dọ̀ ọkùnrin ó pè mí à alábàtà ọlá àdìsílá fún tọ́ láti òní lọ ẹ má pè ní zayi ibnu harita ẹ má pè ní zayi ibnu muhammed sọlọ́lá àdìsílá ẹ má pè ní zayi ọmọ harita ẹ má pè ní zayi ọmọ muhammed alábìsílá lẹ́sẹ̀ tó eléyìí wọ́n pè ní atẹ́bẹ́ni kásìkò ọmọ ọlọ́mọdọ́mẹ ọwà láyé ìyá nílé yá ṣùgbọ́n orí bẹ́ẹ̀ náà wọ́n wà ní wọ́n wà ní wọ́n wà wọ́n á máa pe bẹ́ẹ̀ ní lẹ́yìn ọ̀gbìn Muhammad lẹ́yìn ọ̀gbìn Muhammad lẹ́yìn ọ̀gbìn Muhammad títí táyà yìí sọ kalẹ̀ ayà karùn-ún nínú suratul Ahzab ud'uuhum li aabaa'ihim àwọn bàbá kálukú ní káyọ̀ máa fi pè láti wákàtí lọ lọ́ba tẹ́ ànábì sallallahu alaihi wasallam kò tẹ méjì kò tẹ méjì àlẹ́ ibi táwọn èèyàn wà arákùnrin máa ń pè ní ibn Muhammad ẹ má tún pè ní ibn Muhammad wà ibn ọmọ bàbá ní ọmọ lọ́ba ìjábá torí àwọn sábẹ́bí sọ̀rọ̀ wá àdìsọ́lá nǹkan tó rìn ayé yìí pọ̀ kalẹ̀ bí ẹ̀dẹ́kùn kan báyìí máa ńgbà tó lọ sọ ayé ọtí kalẹ̀ nípa àdìsọ́lọ́ nípa ẹ̀lẹ́ ẹ̀ńtọ́ mọ̀ntọ́wọ́ sẹ́ẹ̀dẹ́kùn ọtí mú wọn abẹ́ẹ̀lẹ́ rẹ̀ wọn ni ìntàhẹ́yìnà ìntàhẹ́yìnà adẹ́kùn rẹ̀ láti òde lati bó anabi <laughs> ti mú lẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ ń pè ní muhammad ti tọrọ ẹ má ti pè bẹ́ẹ̀ orúkọ bàbá ní má ti ní adúgbò lọ. láti dọ̀ láti wá ibi ká ló kó kọ bàbá bàbá rẹ̀ gbajúmọ̀ ìlú màkà ni ó wu gbogbo èèyàn náà lọ́jọ́ máa rẹ̀ àmọ́ wọ́n màmá tọ́lọ̀ ń pè lọ́mọ rẹ̀ lọ́jọ́ máa rẹ̀ àbí òye wa ha ọlọ́run bẹ̀rẹ̀ lẹ́dàá ni máa ń gánà muhammadun abá ahadé mbẹ́rẹ̀ jàlè fún wọlé àti rasulullahi wà kọ́ọ̀tù mẹ́tẹ̀lẹ́ muhammad sọlọ́lá àti ìdílé bàbá rẹ̀ sẹ́yìn pé yóò gbogbo akáma pé ọmọ ànábì wa àbí ẹ̀kọ́ ọlọ́run ni ànábì muhammed sọlọ́lá àti ìdílé bàbá rẹ̀ bàbá àwọn ọmọ tiẹ̀ kálukú yín náà kọ́ wá bàbá rẹ̀ ọba sọ̀rọ̀ yàtọ̀ sí wọ tọ́sọ pé ọmọ anabi brẹ̀ ọmọ anabi brẹ̀ báwo sáà ti ló bí ọdún ọwọ́ àgbọ̀ ọgbà anabi sọ̀rọ̀ pé ọmọ ndị brẹ̀ nàìjíríà lè lè wọ́n náà lọ́wọ́ anabi brẹ̀ nàìjíríà lè lè Ànábì Ìsá làwọn. Akramakumullah Ànábì sallallahu alaihi wasallam kì í ti bàbá ní. àtúbà bá yẹ sílẹ̀ ní kálukú wọ́n sọ̀rọ̀ àwọn mi tó kọ bàbá yìí ẹ máa tó kọ àná ọlọ́ọ̀ni kò ọ̀pọ̀lọpọ̀ amátúgbà ti di pé bí tó ń kọ bàbá tiẹ̀ tó gbajúmọ̀ rẹ̀ nígbà tó ní àti ma wọn ò pé ọ ó ní wọn máa pe ọmọ tó mọ̀ ọ́n àmọ́ kí wọ́n máa pe mọ́ bàbá tó ọmọ mọ àgọ́ ike orúkọ grandpa làwọn máa jẹ́ nu family wa nítorí pé grandpa wọn popular àmọ́ grandpa náà ti mú pé ó gbé kókìn wọlé pé ọmọ kan bẹ̀rẹ̀ tó wọlé ọmọ tó ti gan ọ̀fẹ́ òwe jẹ bàbá tẹ̀sí sọ grandson àkàràmọ́kùnmọ̀lá ìfẹ́ nínú àwọn bàbá bàbá tó ti gbé kò wu ọmọ láti tó kọ rẹ̀ nítorí sábàbí kan àti sábàbí mi ó wù ọ kò wù ọ ó kọ bàbá rẹ lọ́nà ó kọ bàbá rẹ lọ́nà òfin ọlọ́run ọlọ́ọ̀lẹ́ ọkọ̀ òṣèjì ọkọ̀ rẹ ńgbà tí mo fẹ́ yàwó ìtẹ́jú kan mo lọ́lé ọkọ ti tẹ́jú kan oníkálukú kọ bàbá rẹ̀ ní ọmọ ẹgbẹ́ láéláé àti òyìnbó lásán oníkálukú orúkọ ọkọ ọkọ ọkọ ọmọ ẹsẹ̀ wọn wọn ní kẹ wá fílì ìwé ọjọ́ ìbí ọmọ wọn á ní orúkọ ìyàwó gbọ́dọ̀ ráì pẹ̀lú tọkọ nígbà tó ti di ìyàwó rẹ̀ yìí á sọ pé lọ́dọ̀ òyìnbó bá lọ́dọ̀ ti mùsùlùmí kí ló mú un tó ráì bàbá mi ló bí mo rò pé abẹ́mi mo bí ẹ but actually this is system which system is that who wrote it ẹ ọ̀ kára rẹ̀ ọ̀gbà rẹ̀ mm-hmm. torí pé mùsùlùmí lè ní islam sọ pé kí n tó kọ ìyàwó tèmi ló kọ tèmi ọmọ wa tó kọ wọn ni because you want to travel ẹjọ́ dìgbà náà ṣé ẹ̀yin fẹ́ travel ní àná lè travel fa wọ́n ní lẹ́nu tẹ́ rẹ̀ wọ́n lè mọ̀ fún mari mari sàtìfíkẹ́tì tó mo rò pé yé wa ha wọ́n ló fẹ́ ti táàlì wọ́n lè bàa fi bíbí tọkọ wa mari sàtìfíkẹ́tì tó àti ti gbogbo rọ̀yìn ọwọ́ àlọ́ tẹ́tì ó kọ́ ti bàbá rẹ̀ ti tọkọ rẹ̀ wọ́n lè bàa fi ti táàlì nínú tọ́ wa ò níyẹ mari sàtìfíkẹ́tì tó ti kọ́ bàa ẹ mari sàtìfíkẹ́tì mọ́tíláṣí lélẹ̀ ṣé ti tọ́ọ̀tì ni wàá gbà wá ni. mo rò pé yé ẹ tẹ́lá fẹ́ máa fi mọ́sálásí yẹn wà ó mú kúrò ju bó ti jẹ́ bàdá pé bá jẹ́ bí àwọn náà mọ̀ wa tó ti jẹ́ torí orúkọ bàbá iná jẹ́ ẹ ìwọ ìyá tó sọ pé òfẹ́ káwọn tọ́wá sì torí ìkórìíra ọkọ rẹ tọ́wá yá orúkọ bàbá tiẹ̀ lò fáwọn ọmọ rẹ a kí ló dé kí ló dé olóbi tí òun láti sọ pé tó ń bí bàbá yìí àwọ̀ a ẹ̀ ń bọ̀ lọ́wọ́ kó títí tẹ́lẹ̀ sẹ́nu pé gbàtọ́ tó bí màtá tí ọ̀ ojú fọ́ tẹ́lẹ̀ dáàbì bàbá àwọn ọmọ ni bàbá wọn orúkọ bàbá àwọn ọmọ ni wọn fi pè wọn. tọ́ eléyìí ni a pé ńgbò ti jẹ́ pé bàbá ẹni wọ́n pè ọmọ mọ́ bàbá ni wò kọ́ wá fún ma tọ́ba ti di ìyá ọ̀fẹ́ ti bàbá lórí orúkọ wo la fẹ́ sọ ọmọ wa bákan náà náà ó ti fi nítorí pé nígbà tí àdìsí ń sàlàyé fún wa ike gbàdé bá fi máa dá ẹ pa ẹran àfíkà fún ọmọ yín ànábì sọ̀rọ̀ bá àdìsí là ń sì fi hàn ike ẹran keje òun náà ni ẹ pa ẹran àfíkà yìí ní keje yìí ẹ tún sọ lórúkọ. táwọn alẹ́ni náà tó pẹ̀rọ àpékọ̀ tẹ̀bí bàbá ọmọ ẹ̀ tá alẹ́ni náà tó ń kọ́ parí mọ́ ọ bàbá ọmọ ẹ̀ nì ẹjẹ́ pé tá alẹ́ni náà tó ọkọ̀ ọmọ lórúkọ bàbá ọmọ náà kọ̀rọ̀ pé yé wa bàbá ọmọ náà ló kùn ọmọ lórúkọ ààyè wà fún bàbá ọmọ láti jọ fọwọ́ tó wọ́pọ̀ pẹ̀lú ìyàwó orúkọ fọ́ọ̀mà àmọ́ ńgbà tọ́lọ̀ wọn ọ̀bá wọ̀ ọ̀rọ̀ pàápàá jùlọ nínú ẹgbàá wọ́ọ̀rù eléyìí tó ṣe kó gbẹgbẹ nílẹ̀ anábẹ́ ọ̀sùnmọ́ àdìsọ́lẹ̀ ó ti fi hàn wá ike ẹ̀ńtà wà máàlùkà lè àríkà àti wọ́ àti gbogbo nǹkan nílẹ̀ nǹkan nílẹ̀ jẹ́ fún bàbá rẹ̀ nǹkan nílẹ̀ jẹ́ fún bàbá rẹ̀ eléyìí tó máa ti gbogbo owó tó ń kó káyìn bàbá rẹ̀ lónìí wọ́n ga lára fúnra ara rẹ̀ bàbá rẹ̀ ló yọ àwọn yorùbá wọn pẹ́ ẹni tó lẹ́rù òǹdó lẹ́rù ẹni tó lẹ́rù òǹdó lẹ́rù ìwé ìtẹ́rù òǹdó lẹ́rù yọ ṣùgbọ́n ẹni tó lọ ọmọ lónìí owó ọmọ ẹni tó lọ owó ọmọ náà lónìí olùkọ́ yìí wàá tó ẹni tí bàbá náà wà lọ gbé mọ́tò wà pé owó yẹn máa kó ewó wà máa mi wọ́n lówó máa mi ẹni náà mọ̀ ní tí bàbá bá ní bùkátà sówó rẹ̀ lẹ́gbẹ́ bùkátà ló ti bàbá wá síbi kó mówó rẹ̀ islam gbà pé kó mú òdiwọ̀n tí máa bùkátà láì gbà yọ̀ǹda lọ́dọ̀ àmọ́ kò ní bùkátà tó kí ni tó ọbẹ̀ máa mú wọ ọmọ yìí. bàbá kan wá sọ pé èmi náà ti ní tèmi tẹ́lẹ̀ àmọ́ bàbá gbá ti fi yún ní lọ́pàá tí mo fi wá mówó rẹ̀ torí pé àràkúnlá tó gbà níjẹ́ wá sí ọ̀dà nítorí pé islam ó fi àyè sílẹ̀ fún bàbá láti mú nínú owó ọmọ tí bùkátà bá wà kò sí bùkátà islam ò fara mọ́. tọ́ eléyìí jẹba àwọn àdìsí wọ́n fi hàn wá nípa ìgbà wo kan láti ọmọ lórúkọ ìgbà láti ọmọ lórúkọ. á rí i pé. àwọn àdìsí àtọ́jú sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ wọ́n wá lórí méjì àdìsí kan wá níbi dáná sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ sọ pé ó lọ kọ̀ lẹ́nu tó rọ̀hìn nàkùnrin àkùnrin kàkiri tó dùgbà ṣùgbọ́n yóò kẹta bẹ́ẹ̀rẹ̀ wọ́yọ̀ ìlẹ́kọ̀ wọ́yọ̀ sẹ́mìnà gbogbo ọmọ pátá iná ìlà ti dọ́kọ̀ sára ẹran àkíkọ̀ rẹ̀. wọ́n pẹ̀ràn àkíkọ̀ yìí fún lọ́jọ́ kejì tá bí wọ́n sì fa orí fún wọ́n sì sọ lórúkọ lọ́jọ́ kejì adọ́kẹ́ ọjọ́ kejì wọ́n pẹ̀ràn àkíkọ̀ wọ́n fàárí fún wọ́n sọ lórúkọ lẹ́yìn sábà tí wọ́n fà tó fi jẹ́kẹ́ ìdí ọ̀pọ̀ lóyún nígbà wọn bá bí ma ọjọ́ kejì náà máa ń sọ ma lórúkọ. torí ẹgbà wa tó wáyé àtàwọn ẹgbà wa ní ìtọjọ lọ́dọ̀ àwọn ìṣòro wa rẹ tẹ́lẹ̀ tó tàbí máa kọjọ kìkì tí wọ́n pẹ̀ra àpéfà tí wọ́n fa òwe fún ọmọ òun náà ni wọ́n ti kéde ni wọ́n sọ ọmọ lórúkọ. bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ kejì ti jọ́ kó ti jọ́ kẹjọ mọ́ pọ̀lọpọ̀ lọ́wọ́. dábàá bí máa. lónìí ọjọ́ àlàáfíà ní àwùjọ wa ní nàìjíríà lẹ́nu ọba àjọ yorùbá bàbá àjọ ńgbà wọn fi máa ní ìsìn lónìí ọjọ́ gba ọlẹ́ rẹ̀ kí wọ́n ló dà ara nǹkan tí wọ́n dá wọ́n ẹ̀sùn onídókòtò pẹ́ńpé àwọn ti ti ẹ̀sùn onídókòtò pẹ́ńpé tí wọ́n fẹ́ nu rẹ̀ sọ̀lẹ̀ ẹ̀yọ́ ọlọ́jọ́ kejì kódà ní máàmù kan ó ló ti kílẹ̀ òbí lórí àwọn ọmọ tí máa ṣe àkíkọ̀ ọlọ́jọ́ kejì o àìwọ́ ọlọ́pàá rẹ̀ lórí pé èyí gbégbá bíbí àtiwájú súnà kọ́mọ́kòfò ó kòfò náà wọ́n mú àdìsàn máa ó kòfò lọ́sàn-án kan kọ́mọ́ kúrú ni wọ́n á kọ́ ọmọ ẹni lọ́ba lọ sí ọ̀sán ọ̀bá fojú ọ̀sán kan ló ti jẹ. àkàràmọ̀kùnmọ̀ wá tẹ́lẹ̀ ìgbàlẹ̀ wa ọjọ́ kejì lọ́jọ́ kejì ń jẹ́ torí pàdé ti yọ ọ́ hàn dáadáa ó ní tó dùgbà tó àná yẹ́wò máa tàbí rìn yìí wọ́n pẹ̀ràn àkíkọ̀ fún wọn lọ́jọ́ kejì rẹ̀ wọ́n yóò ṣẹlẹ̀ kù wọ́n parí mi wọ̀lùsàn máa wọ́n ti sọ ló pọ̀ lọ́jọ́ kejì rẹ̀ ẹ bá ti mọ lónìí ọjọ́ aláàdì bí ẹ bá kà dáadáa nínú olóyè kíjọ́ kejì ó pé ọjọ́ asẹ́pù ìlọ́yẹ kíjọ́ kejì ó pé nítorí tó bá ti ka ìjọ méje ọ̀dà tí wọ́n ní. ìwọ tó dúró wá sí mi yìí ẹ kára ní kẹ pé méje kẹ wá wọ wa méje yọra rẹ kú gbàtẹ́ wá wọlé wọ́n ń pé méjèèjì méje la ní ẹ̀ka àwa méje náà nì ẹ̀yin méje méje nù two three four ọ̀sà parí sí eight méje la ní ẹ̀ka wọ́n lẹ ọ̀gá èèyàn lè sọ pé èèyàn lè rí kò tẹ wà yìí kátó wọn kọ́ bọ̀ ọ̀dẹ bá lò one two three four five six seven ọ̀kára rẹ̀ à ní ọ̀gá náà láti ká mọ̀ sí àgbàlagbà pọ̀ ní ìdíkẹ́ ìdíkẹ́ àgbàdì ọ̀yẹ́ká tó fẹ́ pọ̀ mọ́ kí ló dé tẹ ìyọra yẹn kò lóde náà wá gbẹ̀jọ́ sí i ni a ó sí ọmọ àdúgbò ọ̀rẹ́ mi létí àwọ̀ tá ìwọ náà yọ kúrò ní abẹ́ lómi ìdẹ́dùn ápù méje ìwọ tó bá ti wọ̀ kí lọ́dà mọ̀ràn tí wọ́n lọ́dà dé káwọn méje yìí ó tó abẹ́ni tó ọ̀kà kẹ́hìn ló ní kọjá dé lọ́dà tó bẹ́ni tó ọ̀kà kẹ́hìn ló ní mo ti kà mo ti kíkà nkà ẹ̀dúró lóde náà. ilé ìgbà mi wà ìgbà tó ti tẹ kájọ́ méje látò wọ́n wá ní ẹ ìjọ àtìní àtàlàtà alárúbá alámísì jímà táàtì ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ìníjọ́pẹ̀ àná ṣé òní kọ́ òní táàtì mọ̀ táàtì mi ha ibi tí wọ́n ti ń kàkà kó kàní. yéé ṣe pé ìjọ méjì yàtọ̀ tọ́jọ́ tá a bí i. ẹsùn mọ́gbàgbé àdébí sọ pé yẹ́wò mà sàbẹ̀ rẹ̀ kọ̀tọ́ lẹ́yìn la sàbẹ̀ rẹ̀ pé lóru ọjọ́ kejì rẹ̀ ọlọ́sàn ọjọ́ kejì rẹ̀ ọjọ́ ọjọ́ kejì kejì. gbàtà bí ọ̀sán kejì ọ̀sán kẹta ọ̀sán kẹrin ọ̀sán kàrún ọ̀sán kẹfà ọ̀sán keje yóò pè lọ́jọ́ àtà torí rẹ̀ yọ̀wò mẹ́ta ìlọ́jọ́ keje bẹ́ẹ̀ ni tó bá bímọ ní yọ̀wò mẹ́ta ẹni tó ní tó bá wá bímọ lẹ́yìn ìgbà tó rò bá ti wọ̀ ṣé arọ́ kan kàkà mọ́ náà gbogbo ọ̀sán ti lọ ajẹ́ pé pàwọn ọ̀sán ti àjẹsí tó bá fẹ́ bá sí ma lónìí àláàdì lẹ́yìn ìgbà tó rùn ti wọ̀ àrò ní ká máa wọ̀ ọ̀la láti rẹ̀ tí ò wá lọ́jọ́ kejì ó pè fún ọmọ yé wa tọ̀ eléyìí àkọ́kọ́ nù wípé ọjọ́ kejì ńlá sọmọ wa lórúkọ gẹ́gẹ́ bá ti ṣe tọ́ka sí tọ́ bá ti lè sọ́ra fún àti àwọn ẹni tí لأن النبي صلى الله عليه وآله وسلم الإمام مسلم بذلك وني ولد لي الليلة ولد لي الليلة غلام فسميته باسم أبي إبراهيم قدم قفمي لولودي إن صفوا لولي قدم قفمي لولي mo ti ti sọ lórúkọ bàbá mi ibrahim ìgbà wo ló ń bẹ̀rẹ̀ tóun bá ti wọ̀ tàyè abima kan fún mi lálẹ́ mo sì ti tọ́ orúkọ bàbá mi Ibrahim aleyhi sẹlẹ ìjọ wọn fi lọ náà wọn kọ bá lọ eléyìí jẹ adékun bẹ́ẹ̀ náà Abu Musa gàdáyé lọ́dún yẹ kọ́ ọ̀bùn ẹ̀ onídàtọ̀ nínú ẹgbàá wa. أن ولد لي غلام فأتيت به النبي صلى الله عليه وآله وسلم فسماه إبراهيم فحنكه بتمرة وجعله بالبركة wọ́n ní wọ́n fi màkà fún wa fi wá fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam anabi wa sọ ibrahim anabi lọ sọ ibrahim anabi wa jẹ dẹbi nù lẹ́nu wọ́n á mú nù ó fi sọ lẹ́nu ó sì fi àdó àkókò kọ́ náà wọn lágbàdo láti ẹbí dá yìí iná lọ kọ́ ọmọ wa bá ní ìṣòro bá àti sẹ́lẹ̀ àwọn àtìkì oríṣi méjèèjì ń tọ́ka sí pé ìgbà wo láti ọmọ ló kọ ìjọ kejì tànàbì sọ̀rọ̀ bá àti sẹ́lẹ̀ sọ fún wa pé ká sọ ọmọ ló kọ ìṣe rẹ̀ wá tọ́ka sí ká lè fi sọ́ kọ kó tó di pé jọ́kejì pé kọlọpọ yẹ wa ìjọ kejì ló sọ fún wa sátọ lórúkọ ìdí rẹ ntòsí níbẹ̀ ó fi hàn wá pa àlè sọ lórúkọ kó tó di pé ó péjọ kejì àlè sọ lórúkọ ńjọ dàbí torí ẹgbẹ́ tí a bá fi bá sọ ọmọ lórúkọ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti tó burú bẹ́ẹ̀ tọ́ba tó orúkọ lórúkọ jọ́ kejì kòbóró jọ́ kẹta kòbóró jọ́ kẹ kòbóró jọ́ karùn kòbóró tọ́ba tó orúkọ jọ́ kejì ọ̀dà. tẹ̀lé ìlẹ́kùn ti jẹ́ mẹ́rin. àwọn ọmọdé ẹni ti mú ìwá o omi mo tù lọ́lọ́ kọ́lẹ̀ kan náà a pè á kí ló dé tẹ́lẹ̀ òkè wọn. ẹ ẹ kí wọn ẹ ẹ kí ìfọ́ dàdí lẹ́kùn. ẹ ẹ kí ní kọ́ ọgbọ́dọ̀ àdìlẹ́kọ̀ọ́ ìwọ náà alhamdulillah òye ti pọ̀ lórí rẹ̀ ẹni tó tu ọjà bí àgbàdo yóò múra nítorí pé wọn náà ti máa tó lù torí ẹ̀ lẹ́yìn lẹ́yìn lọ́wọ́ máa ké tó wọ́n tó lù ọ̀dọ̀ tó lù kí àwọn ọmọ olóyè ọ̀dọ̀ ọ̀dọ̀ tó lù torí kò ká kéèké kúkè náà lọ́gbọ́gbọ́ púpọ̀ oní ọmọ asọ̀tọ̀ kúsọ̀ mo rò pé yé wa ó kéèké kúkè yọ ọ̀dọ̀ sọ̀kúsọ̀ ọgbọ́gbọ́ púpọ̀ yọ ọ̀dọ̀ sọ̀kúsọ̀ tọ́ba adọ́gbò kù ìkékùké lókè ìgbọ́kùgbọ́ lọ́gbọ́ ìgbọ́kùgbọ́ rẹ̀ yọ ká màmá eléyìí lẹ́nu ìjẹ́mi àdúgbò kọlọ̀ ìwọ́n gbọ́rọ̀ kọjá ọ̀dà títí ọ̀rọ̀ ẹnu ní ọ̀dà àgbọ́yé rẹ̀ ń pẹ̀ sí ọ̀dà kọ́lá àwọn ọmọ ta fún ọ láti sọ sọ́kùsọ̀ mi tó ọba jókòó ọmọ rẹ̀ ó lè máa ta pẹ̀lú ẹ̀ ní ìdìbò lẹ́yìn bẹ́ẹ̀ gbọ́dọ̀ ló ṣe rí ẹni tó mọ òdodo kì í wà sí ìgbà kan máa fẹ́ mi wá rọ̀ wọ́n máa tọ́ ọ̀rọ̀ sọ ìdí mi ta tó ń tù ọ̀nà ọ̀rọ̀ kọ́ kiri lọ́ọ̀bù alẹ́ sọ fún wọn tọ́ ọ̀rọ̀ sọ náà ó lè fi àwùjọ bẹ̀rẹ̀ sí yí padà gbogbo àwọn atúndì tí òní lè tù ọjẹ lọ àbí ma lónìí atọ́lùkọ lónìí ojú adé ṣé ìyẹn ní ìyẹn máa gbẹ̀dẹ̀ látàrí kọ́tẹ̀ níta náà sọ̀rọ̀ bá wà á lè wà wa ti lé ẹ̀mí náà ti lé àwọ̀ rí tó ń bá wọn sọ̀rọ̀ lórúkọ tó dáa mú kò lè rí mú wa títí tí ehoro rẹ̀ yóò fi wo eléyìí jẹba àmọ́ gbàgbọ́ ẹgbẹ́ àwọn fẹ́ pawó ibi tí wàá rà wá ẹtì sọ ló sọ ọ níbi òsè yóò dán yọ lẹ́yìn gbogbo tó bá ti níwájú máa lẹ́yìn rẹ̀ bọrọ pé sọyọ pé yọ lẹ́yìn yorùbá ló ń pè fún ọ yìí àbádé lè wí dáa.

wà á lọ́sí fún ọmọdé kọ náà àánú lókì tèmi kọ́ lókì tèmi àwọn ọ̀gá ló kọ́ bá àwọn àbá àwọn àjọta àti àbí òye àti bí àwọn àwọ àtúnṣàwọ kọ́ ọmọ ọmọ bọ̀ fà á wọ́n wá bí okọ̀ rẹ̀ jáde máa ṣàfihàn ìgbà tí rẹ̀ dó láì jẹ́ pẹ̀lú àti bí okọ̀ rẹ̀ jáde ìrọ̀lẹ́ dáàbò fọ́ máa ń rí o lè tọ́ ló fà á ó sì lè dúró di ọjọ́ keje tó bá dọjọ́ keje o lè má mú un náà àmọ́ gbé jáde náà wọn bẹ lè má mú bá wọn ẹnì kan ẹ̀dá kù nínú àwọn àdébì kẹta Abu Musa rọ̀bí ọ̀pọ̀ àpàrẹ̀ ẹ̀mí sàlẹ̀ ó ní wọ́n bí ma fún mi mo gbé wá bá nàbẹ̀ sọ̀rọ̀ bá a lè sọ ànábẹ̀ sì sọ ní ìrọ̀lẹ́ yìí anabi gẹ́gẹ́ bí mi ó fi sí ọmọ lẹ́nu anabi sọmọ bá àwọn àríwá rẹ sẹgbà ti sàdó àwọn kókó lálùbà anabi làwọn kọ sí àwọn bíbí àná padà sí ẹtí ó kọ sí rẹ abẹ ẹni ká bí ẹtí ó di owó ẹtí ó kọ sí ẹ tọ̀tọ̀ jọra because àbòmú sábì má ó gbé lọ bá nàá sẹ́yìn lọ́kọ́ máa dání wá sí abẹ́ nínú àlejò abẹ́yìn lẹ́yìn gbéra yín lọ bá wọn sẹ́wọ́n kìlá tó màá lù má rẹ̀ nínú òfin ṣẹ̀ríyà ẹgbẹ́ ti tí ọ̀jọ́ra wọn wéra wọn. ẹlẹ́sìn alẹ́sìntọ̀lọ́ bá àwọn àríwá rẹ̀ sẹ́lẹ̀ lọ́sẹ̀ta ó kọ́kọ́ mọ́ àtúnkọ́ tí bàbá ọmọ fẹ́ sọ ló ti dí ànábì lọ́wọ́ mhm. ànábì ló kú ló kọ́ tó wù sá ẹ̀yin kọ́ ẹ̀yin ọ̀dọ́ pé àwa kọ́ bá wọn tọmọ lóko àwa bá wọn pè ẹ̀yìn NCC fa subhanallah bákan náà wọ́n ní ẹ ńgbà náà tí wọ́n bá náà ti náà kájọ ìgbàgbẹ́ ẹ má bàa bẹ́ẹ̀ alẹ́ ti sọ ló kọ́ pàtó sọ ló kọ́ alẹ́ alẹ́ ti lọ sí ẹ ẹ̀yin náà jẹ́ gẹ́gẹ́ bí ìjọ ni ẹ ti gbà bẹ́ẹ̀ òkè sẹ́yìn ẹ bá ti gbé àwọn àmàlà fa ẹ bá ti gbé àmàlà èlé ìdíkù bá pọ̀ lórí rẹ̀ ní ọbẹ̀ mi gbé bàbá ìmáàmù. sọ̀bàbà alẹ́ ti sọ̀rọ̀ bá àti ìlànà ẹgbẹ́ ní ìlọrin oṣù sọ̀bàlẹ̀ ọwọ́ àtàjọ àkókò lágbà wọ́n ní kí sáà kọ́ sí àwọn náà ń sàdó àkọ́mọ ọlọ́lùbáràkà àá ní ọ̀gbọ́jọ́ra wọn torí pé àná ti ọjà dúpọ̀ ẹni àlùbáràkà lò ẹ̀yìn kọ́ ọjà dúpọ̀ bíjì àná tọ́ àlùbáràkà wọn lọ bíjì àná dípò pé ó dùn fún ẹlòmíràn

àkíkọ onísàlẹ̀ ẹran tá a pa tó wà ọ̀wà kó dojú ẹ̀ pé wọ́n pa ẹran pé kí ni ò ní bẹ́ẹ̀. sẹ́wọ̀n ti lo gbólò yẹn fún ìtàní ìtàní lò ó pé ẹ̀fẹ́ tó wọ́n ní sábà bẹ́ẹ̀ náà kò burú àmọ́ kò yẹ kẹ́ ẹ ti ma yẹ ọkọ̀ owó lọ́lọ́ rà lù màálù bíi mẹ́ta àtòrí màálù Malu mọ̀rọ̀ pé ó ti owó tó ti rán ní màálù méjì àti irú màálù mẹ́ta ọ̀rá lù àlọ́ra ó kúkú rà lù. yàrá ni kò lè bá fún un bàtíà àkàràmọ̀ fún un mọ́ tẹ́lẹ̀ yìí wa ajẹ́ kí ìwọ ìwọ fúnra rà ni wọ́n ti kọ́ ọkọ̀ mọ́ rẹ̀ lórúkọ wọ́n á yẹ abẹ́ká bàbá wa náà kọ́ fẹ́ náà lákàtúndínlẹ́sẹ̀ èwo lẹ́nu orí ikú èwo lẹ́nu àgbàdà wọ́dọ̀ bímọ tọ́lọ̀ ń fún lọ́mọ sọmọ rẹ lórúkọ táyà bá tàbí wá bọ̀ ká ẹ ọmọ kí lórúkọ orúkọ tó máa ń lé gbogbo ẹgbẹ́ láti wọ́n ní bá dùn àwọn ọ̀nà àti màá nínú ẹni tó kí tó bá tàdó àbọ̀mọ ẹni ní sọ́ọ̀bù ọlọ́wọ́ bó ní orí bẹ́ẹ̀ tọ́ àti parí bẹ́ẹ̀ pé o lè sọmọ rẹ lórúkọ ní kí á tó bá ti fẹ́ olùlọ́lá di ọjọ́ kejì ṣùgbọ́n láti kọ́jọ́ kejì ó di ọjọ́ kejì ọmọ lọ́wọ́ ọ̀dà bàbá rẹ̀ rẹ̀ ni wọ́n láwọn ọ̀gbà àwọn òní ti súná àti lọ́jọ́ kẹjọ ìwọ́sọ̀ pípọ̀ súná lẹ̀sẹ̀ ìbá súná ọ̀sẹ̀ ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ sọ ní yorùbá rẹ̀ ike àní ti sọmọ lórúkọ ọ̀wá túmọ̀ sí sọ̀mọ́ lórúkọ ọmọ yorùbá ó ti túmọ̀ sí ìkómà àti lọ́jọ́ kẹjọ sọ̀rọ̀ kátàlà ọ̀tẹ̀sì ìwọ ó ti sọ̀mọ́ rẹ lórúkọ láti jọ kejì láti mẹ́jọ wọ́n yí ọkọ̀ ọmọ padà mọ́ lọ́wọ́ wọ́n fẹ́ sọmọ́ Muhammad mẹ́jọ wọ́n sọ Mahmud Muhammad náà ní ọmọ ẹ̀jẹ̀ báyà náà akíkọ̀ rẹ lọ́jọ́ kejì mo rò bóyá wa àwọn bá fẹ́ sáàtà tó tọ́ná sáàtà tó òun mọ̀rọ̀kọ yé wa ha ọjọ́ kejì tiẹ̀ sọmọ lórúkọ fáàbí kọ́mọ ọjọ́ kejì tiẹ̀ páyà kíkọ ọjọ́ kejì tiẹ̀ ẹ̀ńtọ́ bẹ́ẹ̀ sáà ọmọ ẹ̀ńtọ́ bẹ́ẹ̀ sáà kọ̀kọ́ eléyìí jẹ́ bẹ́ẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ tọ́ ǹjẹ́ tó bá ti wá sọ ọmọ rẹ lórúkọ ní ọjọ́ kejì yìí báyìí ọmọ padà wá sáláì ọmọ padà sáláì orúkọ ọmọ yẹn kò máa bẹ pé nù àwọn ọmọ tó bí ọmọ kan jẹ báyìí sẹ́yìn mọ̀ pé láyé làwọn òbí rí má kó ti kú ọlọ́run kó ti gba ọmọ ìdíje tó bá ti jọ gbòǹda ìyá orúkọ tó yẹ fún náà ló ti máa jẹ ó pè pẹ̀lú orúkọ rẹ̀ àti tẹ̀yìn tó bá ti jọ gbòǹda ìyá ọ̀dọ̀ àti tọ́mọ yẹn azọ́ni kọ́ọ̀lì ó kú tọ ìyàwó yẹn àbí ìyàwó mi fún abí màmí àwọn aṣọ ní Khalid sọ̀rọ̀ pé Khalid nàmbà tù nù kí ẹsẹ̀ Khalid one repeated Khalid one òun ti lọ yàtọ̀ sí Yorùbá lẹ́nu tí ó sọ pé ẹ mẹ́yìn bá bọ̀ wáyé ó tó ti pé mo dúró ìwọ wò tó láwọn èsì ń wọ àwọn tọ̀tọ̀ kìí sì wọ yìí kan náà ẹni tó bá ti wá tó ti kó ti lọ ẹlòmíì wọn tó bí ṣùgbọ́n yorùbá lẹ́gbọ́n ó sọ pé ńgbà tọmọ yẹn ti tó dé àdínkù wọ́n ní àdínkù àdínkù àdínkù yorùbá ò ní sọ pé àdínkù àdínkù àdínkù àdínkù rí pọ́ mọ̀ọ́sẹ́ làwọn tó ń bí láti tó ń bí láti tó ń bí àmọ́ kó bá ń ṣe ń bí ní ṣe kí ni ní ń kú wọ́n á nígbà tó di pípọ́ kú lórí ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin àwọn ti ta aládàá lọ́wọ́ bàtà àwọn tuntun bí ojú ọgbẹ́ ló ti gbé wáyé ọmọ mi lélẹ́yìn ṣe tọ́ni lọ́sọ̀ lọ́gbẹ́ mọ̀rọ̀ kó yé wa yéé tó ọmọ tẹ́ títí tó ti kùn bóun tó ń bẹ̀ ló ti padà wá pé kí ni. àmọ́ bá kò ní wá àbùrọ̀ tó tẹ̀sẹ̀ máa wá wọ́nà tó lóyún mi. ẹ bá yẹ kọ́sàn lọ sí mi kó padà dé. lọ wà láti jọ lọ sí mi mo ní pé mi ti ẹ wá ní òun náà lẹ́sìn tún bí ọ̀dà ti pé àwọn ẹtí ìrònú nílànà padanu wọ́n pàdánù làákà ìpúpọ̀ ẹ̀jọ́ ọmọ náà ló tún á lọ rìfọ́ọ̀mù ara ẹ̀ tún máa tún àtún pé kí kí eléyìí ti omi ló tún màá ní ojú ọgbẹ́ ojú apá ló gbé wá ẹlòmíì ní ẹsẹ̀ lọ́kọ̀ ọba nítorí bá ti nà gbogbo ojú ọ̀nà ẹ̀ gbà ìgbẹ́lẹ̀ ń gbà ni máa ń ríru akramakumullah àbí máa ọmọ òpéjọ méje lọ́ba kú ọmọ jẹyìn ló kọ dáadáa ní ká sọ lórúkọ yàtọ̀ sí ẹran àkíkà nítorí pé wọ́n ti lọ ẹran àkíkà ọmọjọ́ keje wọ́n sì lọ́ka sọ lórúkọ náà dọ́jọ́ keje àmọ́ àwọn àdéhùn ti fi hàn pa lè sọ lórúkọ kó tó péjọ keje láti sọ kó tó bá kó tó péjọ keje ọjẹ́ wa ló kọ. ṣùgbọ́n àdéhùn kan ò sí ẹ̀rí kan ò sí tó wá tó sọ pé a lè fẹ́ràn kó tó péjọ kó tó dijọ́ keje. ìdí ni ìtọ́mọ bá fi lè kú kó tó péjọ keje àní fẹ́ràn àkíkọ̀ fún àmọ́ jẹ́ wa ló kọ nítorí tó bá gbé dìde jọ̀gbìn dàgbìn yàrá orúkọ tó ẹ fún un ni wọ́n fi pè mórúkọ bàbá rẹ̀ lé ìjẹ́bù ti ṣe jẹ́mbẹ̀. lẹ́yìn náà ẹ yẹ ká kíyèsí o wípé àwọn ọmọ wa dàbí yẹn ó yẹ ká gbìyànjú láti tẹ̀sí orúkọ tó dáa fún wa láti dènà sí sọmọ sí sọmọ lórúkọ burúkú ẹ̀sìn Islam oníkẹ́ ẹ̀sìn sọ orúkọ tó sùn àtọ́rẹ̀wò fáwọn ọmọ ẹni bẹ́ẹ̀ jìnnà táwọn olùkọ́ burúkú bẹ́ẹ̀ ni islam ti fi kọ́ wa eléyìí islam ní nínú wọ ọmọ yìí lórí bàbá rẹ̀ kí bàbá ọsọmọ lórúkọ tó dáa bẹ́ẹ̀ bá wo àwọn orúkọ wọn tí anabi muhammed sallallahu alaihi wasallam tó bí ló lórúkọ àwọn orúkọ tó rẹwà jù àwọn ọmọ ọlọ́mọ sára ti bá wọn fún lórúkọ àwọn orúkọ tó rẹwà ni àwọn ọkọ sára ti padà fáwọn àgbàlagbà títí ń jẹ sáájú kí islam tó dé lẹ́yìn ìgbà tí islam dé àwọn orúkọ tó rẹwà ló fi pààrọ̀ wọn. àwa náà lára dábàá sọmọ lórúkọ ká gbìyànjú láti wá orúkọ tó dáa fún àwọn ọmọ wa nítorí pé wọ́n ń lapa nínú ẹ̀mí àti ọkàn àwọn èèyàn torúkọ bá dáa wọ́n máa ń lapa gbogbo àdáni tí ó pè bá ti pè é yọ lapa lára rẹ̀ bẹ́ẹ̀ ni tó kọ bá dé orúkọ tó burú yọ lapa lára rẹ̀ torúkọ náà bí wọ́n sọ̀rọ̀ wọ́n fà ìwà àdùsẹ́lẹ̀ wọ́n fi hàn wá o. ولي إنكم تدعون يوم القيامة لأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم dáadáa orúkọ yín àti tàwọn bàbá yín ni wọn fi máa pè é lọ́dọ̀ gbẹndé àlùkìyàmà torí náà ẹ máa sọra yín lórúkọ tó dáa ẹ fà àwọn ọmọ yín lórúkọ tó fún wa orúkọ tó rẹwà ìlọyẹkẹ ẹ fà àwọn ọmọ yín ẹ̀yin náà ti mọ̀.

àwọn olùmọ̀ nípa Islam wọn lórúkọ tá à ń sọ ọmọ pín sórí ìtọ́ ọ̀nà mẹ́rin àwọn tá à ń sọ ọmọ ó pín sórí orúkọ tá nífẹ̀ẹ́ sí ká máa sọ ọmọ wa nífẹ̀ẹ́ sí irú rẹ̀ lọ́yẹ̀ wa máa sọ ọmọ wa nítorí pé nú àdìsá máa tó gbé jáde nígbà náà fi sọ pé inna ahabba asma'ikum ila Allahi azza wa jalla abdullahi wa abdurrahman eléyìí tí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí jù nínú àwọn orúkọ yín dẹ̀ máa jẹ́ òun náà ni abdullah àti abdulrahman á àwọn orúkọ tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí jù ahabul asmaati ilallah abdullahi wa abdulrahman bẹ́ẹ̀ ni àná ti sọ̀rọ̀ báyìí àwọn orúkọ tọ́lọ̀ wọn bá nífẹ̀ẹ́ sí jù ní Abdullah àti Abdulrahman nínú àǹfààní tó wà yàtọ̀ sí pé ńlọ́nà wọn bẹ ẹlẹ́dàá wa ló nífẹ̀ẹ́ sí òun náà ní kéńgbà tí ọmọ wa sáàmbá ń fi ń pè tọ́mọ bá tẹni tó ń ti làákàyè ọmọ ọ̀tàrà orúkọ rẹ̀ mọ̀ pé ẹrú ọlọ́ọ̀tọ́lọ̀ ń dálò Abdullah Abdulrahman eléyìí yóò mú kí ọmọ ó súnmọ́ àti máa jọ́sìn fọ́lọ̀ ọba lódodo torí ẹ̀ sábà sọmọ ní Abdullah insha Allah insha Allah yóò dínà sí kọ́mọ yẹn kọ́ má pẹ́ láti sin lọ yóò dínà sí kọ́fẹ́ jẹ́ ọ̀tọ̀ lọ yá Abdullah yóò Abdullah wọn náà lọ wá sí Allah ah ara rẹ̀ kò tì fún àkíyèsí tẹ́ pé òun sọlá jùmọ̀ ní tẹ́tẹ́ ìbàdà tí òun yọ ọmọ dúró déédéé nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè má ti làákà ìtẹ̀lú ìtumọ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ náà ni Abdulrahman nínú gbogbo òdìdé ló ti yẹ ká sọ ọmọ wa láwọn orúkọ yìí kí wọn náà ní Abdullah kó tún ní Abdulrahman gbogbo abudu abudu abudu yòókù kò tó déédéé Abdullah àti Abdulrahman rárá ahabbu al-asma'i ila Allah abdullah àti abdulrahman àwọn orúkọ tó lọ nífẹ̀ẹ́ sí òní abdullah àti abdulrahman kìí ṣe bẹ́ẹ̀ l'abdulsalam kìí ṣe bẹ́ẹ̀ l'abdulaziz kìí ṣe bẹ́ẹ̀ l'abdulmuqmin kìí ṣe bẹ́ẹ̀ l'abdulmuhaymin kìí ṣe bẹ́ẹ̀ l'abdulqahhar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ abdullah àti abdulrahman lọ́gbàwájú àdúgbò ẹ̀fọ́ lọ́wọ́ ọ̀hún àní lọ́wọ́ orúkọ yẹn ti kọ́mọ́ǹdù nígbà kọ́mọ́ǹdù náà lẹ̀ ń bá ká tẹ́ẹ̀fì sọmọ lórúkọ tìtúmọ̀ rẹ̀ ọ̀dà ẹlòmíì lè lọ sọmọ ní Japan ojo ìyẹn tẹ̀lé sọmọ rẹ̀ lójú sẹ́yìn tó gbàtà yẹn bá ń dànù kọ́bọ́ọ̀dù ọmọ ọ̀tà torí bá pẹ̀lú kí ni ojo ojo kò lè ṣe bí ojo nítorí pé ẹ ti pè ní ojo nítorí dájú oní àná pé téèyàn ríru rẹ̀ sá ìyẹn ọ̀mọ̀ rí sá ajẹ́ pé orúkọ ọmọ lórí ó kọ́ọ̀rù ẹ gbọ́dọ̀ sọ ọmọ yín lórúkọ tó dáa Abdullahi ló ti gbọ́ yẹn ọlọ́kọ́mọ̀ kọ́mọ̀ kọ Abdullahi ọmọ tiẹ̀ ebi wọ́n pè mọ́ wọ ó ti yàtọ̀ sí gbogbo Abdullahi o Abdulrahman ọmọ tiẹ̀ wọ́n pè mọ́ wọ ó kọ́ rẹ̀ ti yàtọ̀ sí táwọn yòókù. kákórúkọ tiẹ̀ náà ọkọ mọ̀ nígbà wọn bá pè má ti bàbá rẹ̀ ó tún ti yàtọ̀ síta àwọn èèyàn yòókù. tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà iná ni àwọn èèyàn máa yàtọ̀ síra wọn náà lẹ́sẹ̀ bá wọlé ẹ̀kọ́ bàbá fẹ́ ṣe nǹkan kan orúkọ méjì lè jọra wọn àmọ́ orúkọ mẹ́ta àyọ̀ orúkọ ẹyọ kọ̀ọ̀kan ó sì lè jọra wọn jáde rẹrẹ tí gbogbo ọjà abdullah abdullah abdullah abdullah abdullah abdullah àwọn tó ti dórúkọ méjì yóò dín tó bá ti mẹ́ta yóò dín kù yóò dín kù púpọ̀ wàhálà eléyìí ni orúkọ tó dáàbò wa ìwọ ìyá má yára mọ́kọ lọ́wọ́ nígbà ma. ẹ gbogbo yẹn abdullahi náà máa jẹ ni abdullahi náà máa bẹ abdullahi tó tún máa bẹ abdullahi lọ́mọ tèmi náà máa jẹ abdullahi tó lọ fẹ abdullahi abdulrahman ah ọlọ abdulrahman máa burú púpọ̀ ah kó burú bébí abdulrahman là bùbá tó ẹrú ọlọ àwọn ètò burú àwọn bẹ burú kí ló ń kọ tiẹ̀ náà jẹmíla àyìnbáyé jẹmíla tó pẹ gbogbo àti gbogbo àti. tòlẹ́ ìtumọ̀ sí pé ó burú kò burú ó burú ó buyọ̀ nǹkan mí nù ẹ dákun ọmọ ló kọjọ́ da bákan náà nínú àwọn tó da àwọn ọmọ lórúkọ àwọn ànábì ọlọ nínú àwọn ànábì ọlọ ní ọmọ wa Salih bẹ́ẹ̀ ni Shu'aib bẹ́ẹ̀ ni Ayyub Zakariya Yahya Sulaiman Dawud Musa Isa Muhammad gbogbo àwọn orúkọ yìí àtàwọn orúkọ àwọn ànábì mi kẹsàn táwọn bá ń dorúkọ ẹni rẹ ó máa ń sinmi nígbà míì láti fèrè rẹ torí pé ọmọ ọmọ pé kí ni sábà kókó jẹ́ Zakariya yìí kúkú máa fi tí bàbá ti lọ ọmọ ah, náà anabi kari anabi Zakariya anabi Zakariya wa pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ kótó di kó bímọ ìgbà tó lọ́wọ́ bó fún lọ́mọ ọlọ́run fún ni anabi Yahya anabi zakariya yìí wá jẹ́ ní ọlọ́run òǹkà ló ti àgbàjọ ìyá anabi isa aleyhi salam ìyá mariam aleyhi salam sẹ́ńtẹ́ ọmọ yẹn láti bẹ̀ yẹn òun náà fẹ́ máa gbìyànjú láti ṣe dáadáa ní anabi ọlọ́run ní jẹ́ orúkọ mi. yàtọ̀ sí kẹ́ lọ sọmọ ní ìbílẹ̀ dàgbà pé tí òun náà bá bẹ̀rẹ̀ sí ní àbùládà lọ́rẹ̀ sí ní wúwa ìbílẹ̀ yóò tún yín nítorí bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀fún lórúkọ ìbílẹ̀ gbogbo bẹ́ẹ̀ ti ṣe jẹ́ pé ẹpẹ́ ń ta tó gbogbo bẹ́ẹ̀ ti ṣe jẹ́ pé ẹpẹ́ ń ta tó ẹ̀rìn kìrìn dò nínú ìgbésí ayé tó bẹ́ẹ̀ mọ̀ pé ẹ̀ tí ìrìn títí kẹ ẹbẹ́ nìkan pàdé kí wọ́n pè ń fèrè àwọn tonti pé fèrè àwọn èso pọ̀ táìtù lásán ni o amọ́kẹ́nìkan náà mùsùlùmí wà ó sòsùn yọ ọ̀sọ̀ ọmọ rẹ̀ ń fèrè àwọn náà ọ̀sọ̀ wọn fèrè àwọn náà báwo nígbà tí èsè kó kọtán láyé bẹ́ẹ̀ ni pé kúníyà kúníyà kúníyà bàbá alágbádá bàbá alágbádá tálẹ̀ rí tọ́sọmọ rẹ̀ ní Abu Jahal nínú àwọn mùsùlùmí ìta ló rẹ̀ ní Abu Lahab àbọ̀ gangan fúnra ara ẹ̀ pé kí ni kúníyà yín Abu Lahab kí ni kúníyà yín Abu Jahal a'udhu billahi minash torí àmọ́tẹ́ wípé khayrul asma'i máa cúbidá wàhùnmídà kí àwọn orúkọ tó lóore jù ó ní gbogbo ètò bá ti ní abdullahi níwájú àti gbogbo ètò bá ti ní ẹ̀yìn nínú ìyá níbi ká sọ ma ní muhammad àbí mahmud àbí ahmed àbí hamad àbí hamad gbogbo ètò wa ti ní hamimdal ikú àwọn ọkọ tó lóore jù nù àkọ́kọ́ kọ̀ wá lọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam anabi ọ̀sọ́ bẹ́ẹ̀ ilé ìtàn anabi sallallahu alayhi wa sallam sọ ló kórúkọ tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ tútù onáà ní abdullah àti abdulrahman bákan náà kò sọ ọmọ lórúkọ àwọn anabi ọlọ́wọ́ ṣùgbọ́n pé muhammed mahmud hamad. Ahmed Hamad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé lólórí nínú àwọn olùkọ́ lẹ́gbàá wa tó sọ bẹ́ẹ̀ tó fi sẹ́ni rẹ̀ lọ́dọ̀ àmẹ́lò wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam. tẹ́lẹ̀ bá wa yé wa adẹ́kun gbogbo kọ́ mí náà tó ń kọ́ Allah sábà fi sọ ma wa ọ̀nà dáa bí ká sọ ma ní Abdulrahim. عبد السلام عبد المؤمن عبد الرهيب عبد العزيز عبد الجبار عبد القهار عبد الوهاب عبد الخالق بابنا عبد الشكور عبد المنان بما هو تجد الله الصلاة بدأ صنع عبد الله الرحمن يدرك أنا لما صنع عبد الله أبي عبد الرحمن ẹtùn pa àwọn míì náà ló kọ mí ọlọ́run fún yín lọ́mọ tọkọ ẹtùn lè mú nínú àwọn orúkọ ọlọ́ ẹ̀kọ́ ọmọ yín àbùdú orúkọ ọlọ́ eléyìí jẹba nínú àwọn orúkọ eléyìí tó ṣe kẹ àwọn olùmọ orúkọ sí òun náà ní àwọn orúkọ tá a alákọ̀ọ́kọ́ làwọn orúkọ tá a nífẹ̀ẹ́ ẹlẹ́ẹ̀kejì tá a àwọn orúkọ kan wà nínú òfin ṣíṣe ìjà ọ̀fẹ́ lábẹ́ sọmọ kódà tó ti gbé ìsìláàmù kọ́ wa kí kápárọ̀ ẹni kápárọ̀ orúkọ ẹni tí máa jẹ́ ewu rẹ̀ torí bá nàbà tó lọ́wọ́ àti sílẹ̀ ń pa orúkọ àwọn èèyàn gbẹ́gbẹ́. ó wá nínú àdé ilé tí màmá ti gbé jáde ó ní àmẹ́fẹ́ lọ́wọ́ àbárí wa ti sílẹ̀ ní láti sẹ̀mìyẹ́ nàkó lẹ́mìí ẹ̀ sáà wọ̀dà ولا نجاح ولا أفلح فإنك أذمه فإنك تقول أذمه فلا يقول فتقول لا إنما هن أربع فلا تزيدن عليه كلام صلى الله عليه وسلم قل لي أما الطعمان يسارى إرادته ìrọ̀ ẹ máa ń ní rọ̀bá àhà èrè ẹ máa ń ní nàjà àhà àṣeyege ẹ máa ń ní àfúláhà ó nítorí pé ó lè béèrè gbígbé ìrọ̀rùn dà wọ́n ní ìrọ̀rùn kìnnì àbísò abẹ́kọ̀ ìrọ̀rùn ó lè eléyìí òfò ló ti kò jẹ́ ó lè bèèrè ike aṣeyege kọ́ àbí àbílẹ̀ rẹ ó lè bèèrè ike oríire kọ́ àbórí oríire kọ́ àbórí ilé ẹ̀ kọ́ pé gbàdúrà ń sọ yẹn nínú àwọn orúkọ wọn ni wọ́n rò rere rò ní àmọ́ òun ti jẹ́ bẹ́ẹ̀ ó lè lẹ́ ó lè má ti gbàdá bá ti wá tẹ̀ mọ́ ọmọ lórí tọ́lọ̀ wọn bá ní kí n tẹ́ ẹ ti gbé nǹkan tẹ̀ ní tí máa padà ṣẹlẹ̀ náà ní pé àwọn èèyàn padà máa fi wú ìgbé lọ́lọ́rí ilé ti wọ̀ olórí ibú sàn àwọn bàbá àwọn òbí mà dáké tí ọ̀ lólórí èrè àbí kí ni wọ́n fi àbókù ó ti tọ̀ láyé ìyókù lọ́mọ ẹ̀ bọ́dọ̀ ní bàbá tó ń náà. náà bá gbé ẹ̀ lórí ọ̀tà tó kù wọ́n gbé wájú pé wọ́n gbọ́ ọ̀lẹ̀ lórí ọ̀tà tó kù wọ́n lé ọ̀tà ti tà lọ́fà wọ́n tó pé títí bàtà ó tó ń tà tó kù wọ́n tó pé títí fún àtàkùkù yìí náà ẹnì kan ta èrè èrè wá sí ìwọ́n ni èrè àbúrò lórí ikú èrè lẹ́nu òkú lé ẹ̀yìn náà wọ́n dàbí kẹ́yìn náà sọ̀rọ̀ ẹni owó láti ṣé gbogbo owó láti lólówó náà à ètò gbogbo owó láti lólówó ọ̀pọ̀lọpọ̀ òṣì láti owó flow àti òṣì flow torí láàrí kẹta tó búlò kó wa ẹ̀yìnà ẹ̀yìn pẹ́lú mínísì wọ́n sọ pé ire wọlé dé orúkọ ọmọ mi gbogbo tó bá ti lè ní máa dà o wọ́n sì lè rí wọlé rí lọ́wọ́ wọlé àbọ̀ ọ̀nà wọlé torí ẹ̀yìn àwọn ọba ìsìlámù kò lè láàyè nítorí lẹ́yìn bá rò ìdí dáadáa ní ìjẹ̀jáde abúlé ìjẹ̀jáde ẹlẹ́bi tọ̀tọ̀ láàrin ìṣẹ̀lẹ̀ ọ̀tá rẹ lé ìyọ́n fi kìlọ̀ fún wa ike ká má sọ àwọn ọmọ alórúkọ bẹ́ẹ̀ nítorí orúkọ ni wọ́n rò wọn tó bá rò wọn kàkà kọjá nítorí àwọn tó máa fi kú wọn ni gẹ́gẹ́ bá ń sọ pé sọmọ́kùtà ń jáde mi dá wọ́n wọ́n mi máa bí kàmi sẹ́lẹ̀ dé wọ́n ní látàrí àìmọ̀kan wọn ni wọ́n ti pè ọ́ ní ìṣedéédé ọ̀pọ̀lọpọ̀ ra kókò sí ìṣedéédé kan lọ́rọ̀ ìyá ni pé ìgbà táwọn ẹbí wọ́n pè ìṣedéédé pẹ́ẹ́ni àbọ̀bọ̀lọpọ̀ ra àìmọ̀tálógún wọn pè ọ́fẹ́ ìwọ́ tó ti fi ìṣedéédé kan lára sí lọ́rọ̀ bẹ́ẹ̀ náà torí ẹ̀ anábàtọ̀ bá àdàlù sẹ́lẹ̀ ó ti pààrọ̀ àwọn olùtọ́jú ọ̀dà ọ̀pọ̀ àrọ̀ ìtàwọn ọ̀dà ẹ̀bí náà رضي الله عنهما ó ní ọmọ kan wà tí bàbá òun fi Umar ibn Khattab radiyallahu anhu ọmọbìnrin lọ́mọ yìí orúkọ rẹ̀ ní xọ́ọ̀ ogun ogun ni wọ́n sọ ọmọ yìí alẹ́sọ̀rọ̀ máa ti là yí orúkọ rẹ̀ ó yí orúkọ ọmọ yìí padà ó padà sílẹ̀ sílẹ̀ ìgbé àlàáfíà ogun ni wọ́n sọ ànábì wa yí padà sí ìgbé àlàáfíà kòsókùn kòsókùn pọ̀tọ́ tẹ̀. bí ẹni tó sọ ní ṣe hà ògùn náà ànábì sọ ní fìṣà àpò ẹni tí máa ní àpòlí àtọ́jà tó eléyìí túmọ̀ sí pé táwọn náà bá pa orúkọ tí ọ̀dà bá padà ọ̀nbẹ́ni ọ̀sẹ̀ yìí tó da púpọ̀. Ànábì wa sọ ọmọ yìí ọmọ tí wọ́n sọ ní nù wọ́n fi ọmọ yìí ní àáfíà ọmọ tí ó rọ̀ àáfíà àáfíà ẹlẹ́sẹ̀ sẹlọ̀ sẹlọ̀ àáfíà ni wọ́n sọ ọmọ yìí. Ànábì wa sọ ní jẹ́ ní ilẹ̀ arẹwà bẹ́ẹ̀. arẹwà bí yàtọ̀ sí ìyàwó fìràwọn náà àṣìyá àṣìyá hamza mamduda àṣìyá eléyìí tọmọ ọmọ rẹ rẹ ṣìyá rẹ sọọdẹ rẹ ẹlẹ sọọdẹ rẹ ṣìyá lẹtara rẹ ṣìyá. وكره عليكم الكفر والفسوق والعصيان alábi yìí orúkọ ọmọ àwọn ọmọ rẹ̀ padà kúrò ní àásíyá ọ̀tọ̀ ní jẹ́míìlà àrẹ̀ ọ̀ àtàlọ́lọ́ dáadáa rẹ̀ gbogbo àná lọ́nà ti lẹ́nu lọ́lọ́ kálukú pẹ̀lú ẹwà rẹ̀ ẹnì kan wọ́n sọ ní àkùrọ̀ àkùrọ̀ onáàlẹ́ asálẹ̀ tí ìwúwo orí kò kankan alábi yìí padà pé ọ̀bẹ̀rọ̀. xọ́sìyọ̀rọ̀ ilẹ̀ ọlọ́rọ̀ tí máa mú koríko jáde ẹ̀rọ anábì yìí padà ẹnìkan jẹ xọ́ọ̀ ogun anábì sọ̀rọ̀ tẹ́lẹ̀ ìgbé àlàyé ọ̀ṣọ́gun ọ̀ṣọ́tẹ̀ ẹnìkan jẹ tọ́há anábì sọ̀rọ̀ ìṣá gbogbo ẹ̀rọ anábì sọ̀rọ̀ bá àlọ́ sẹ́lẹ̀ lọ́pọ̀ àwọn orúkọ tí ọ̀dà lọ́pọ̀ adà ó kọ́ tó lè máa bí èrò èrò. النبي صلى الله عليه وسلم قال في السماوات الم كان هو بني محمد صلى الله عليه وسلم أنا بعد ما تمر إلى رقى الإمام البخاري وبوا قلت حسن من يرقى تلني الحسن اللي اللي لقى بتاعك ولا قال إلا يبيه àwọn bí wọn kò sí ní ayé òkun láyé wọn wọn ní ìjọ ọmọdé ọjà torí rẹ lẹsẹ tí wọn sọ àwọn ọmọ lórúkọ tó lè ogun ha tó ìwé ìtọ́sọ máa rẹ ele yẹnu ele lórí ọ̀la tó bẹ́ẹ̀ ni wọn máa sọ àwọn ọmọ lórúkọ ẹlòmíì lè sọ ọmọ ní dé ìkókò ẹlòmíì lè sọ ọmọ rẹ ẹsẹ kìnìún ẹlòmíì lè sọ ọmọ ní dọ́lẹ̀ ẹkùn nítorí ẹkùn lórí ọ̀tá wa kìnìún lórí ọ̀tá wa ìjọba sọmọ rẹ náà kẹlẹ ajá ajá lórí ọ̀tá wa torí pé ajá àtọ̀tá ọ̀dà tó fi ajá òkòtò ọ̀tá tó fi lé báyìí làwọn bàbá wọn ti láyé wọn yìí bàbá rẹ wá sọ ní hasan ilé anadu wa ni a anzẹsẹ ẹrọ. sí ni wọ̀ ìwé ìsèlè ẹ̀rọ ní ọ̀ kólú kúlù wọn àtọ ìdílé ọgbọ́n yìí ìdá mẹ́rin sọmọlẹ́ yìí ti ní ilé pààrọ̀ kọ́ tí bàbá mi fún àti irú ẹ̀ ti pọ arúgbó tí wọn bá mi fún kótó àti ìdùnnú sẹ́yìn tọkọ̀ ti ba yìí wá onífẹ̀mẹ́ rẹ̀ ṣe sọ̀kọ̀ ṣe é gbóòrò tó bí màá. ó ní fún àìpààrọ̀ kọ́ bára ti ti pààrọ̀ rẹ̀ eléwu ọ̀yáyà títí tó dùkú ẹni líle náà ẹ dákun tó kẹ́ ẹjẹ́ líle àtẹnudọ́ jẹ́ ẹni rírọ̀ táwọn èèyàn lè túmọ̀ èwo ló kù ẹjẹ́ tọrọ ni yàtọ̀ máa sàn lọ́tẹ̀ bá tún sàn wọ́n dà yín hmm, àmọ́kẹ́ ọ̀rọ̀ táwọn èèyàn lè túmọ̀ ẹ ẹ̀sùn máa pé kí ẹ̀ bá ti lè tí ọ̀bá ti lè túmọ̀ wọ́n ó sì rí sáà. ilé ìjẹba anábẹ́ sọ̀rọ̀ bá àwọn àdìgbà sẹ́lẹ̀ nínú súnà láti máa sọ àwọn ọmọ wa ló kọ ilé ìtòsí àkójọpọ̀ ìfọ̀rẹ́ ẹni mọ́ torí kọ́lọ̀ tó láti tó àwọn bí ní ẹ yín tó زينب بنت أبي سلمة رضي الله عنها واني ألقى رجلا برة برة olùtẹ̀lé tọlọ́run lóbìnrin olùtẹ̀lé tọlọ́run obìnrin tó ń tẹ̀lé tọlọ́run. Fọ́kìlì wọn wá sọ pé ti bẹ́ẹ̀kì ìnàkúta ọmọ nǹkọ́ra rẹ̀ máa nù olùtẹ̀lé tọlọ́run olùsẹ́lọ̀ tún ti lórí yẹn yọ wọ́n máa sẹ́lọ̀ àwọn bàbá rẹ̀ kó àtọ́ ní olùsẹ́lẹ̀ tọ́lọ̀ lọ́gbọ̀n o lọ́la àwọn ọmọ tí wọ́n máa ṣáàyè tí wọ́n máa kọ́ ni wọ́n máa wá yọ ti jẹ́ máa lórí mi. ó kọ́ tó bá ti ní àkọlẹ̀ ní má ọ̀nà ẹ̀fọ́ mi kọ́ máa ní. ànábìwá ni ó kọ́ tá a ní ìdáyé náà wọ́n yí ó kọ́ rẹ̀ padà kúrò ní bàbá wọn ní. Zainab ajẹ́pẹ́ ló ń kọ́ tó dáa bẹ́ẹ̀ bá sọ bá wa ní kí ni Zainab. Àlẹ́bàá ni láti sọ́kò àwọn tó sọ́kò الله أعلم بأهل البر منكم أما كما فراني ما معه torí kí ọlọ́run ọba ló mọ àwọn ẹni tí ń tẹ̀lé tòun jù nínú ní ẹ̀yìn ọ̀rọ̀ ẹ má kọ̀ra yín lọ. tọ́ sílẹ̀ ìbájẹ́ báwọn kókò tó bá ti dá nǹkan rẹ má ẹ má sọ àwọn ọmọ rẹ ẹ má sọ àwọn ọmọ rẹ lábẹ́ bẹ́ẹ̀ ó náà ní gbogbo àwọn orúkọ tá a máa sọ ọmọ bẹ́ẹ̀ pé a lè pe kókò wọn yẹn à ń kọ̀ wọn má wọ́n ní nínú rẹ̀ gbogbo kókò tó bá ti di di di di di ká bẹ̀rẹ̀ ní bẹ́ẹ̀ tí mo di sọ̀rọ̀ àti di sọ̀rọ̀ fún di. مصباح الدين قمر الدين شمس الدين àtàwọn dín yòókù nínú àwọn ọ̀pọ̀ta kó yòókù torí ìfọ̀rọ̀ ẹni mọ́ ìfọ̀ni má wà ní wọ́pọ̀lọpọ̀ rẹ̀ mọ́ bàbá ẹ̀ ìfọ̀ ìfọ̀ni má wà ní tí ò sì yẹ áhà bóyá wọ́n ti jẹ́ ìràwẹ̀ bóyá wọ́n ti jẹ́ òwúrọ̀ ẹ̀sìn báwo ló ti jẹ́ òṣùpá ẹ̀sìn báwo ló ti jẹ́ àgbèpà ẹ̀sìn báwo ló ti jẹ́ àgbélé ẹ̀sìn láwọn aróńdóróńdó yìí torí ẹ̀ ní àwọn olùmọ̀ ti sọ ike nǹkan ẹ̀yọ̀ kan láti fi sírò àwọn orúkọ yìí àkọ́kọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ ó kéré púpọ̀ sọ́jọ́ fi orúkọ yìí sọ́yìn àwọn èyí sọ́yìn àwọn máa ń ṣe lápọ̀ ìnagijẹ lápọ̀pù yẹn wọ́n yìí ti ibi mọ́yìn lẹ́yìn ìgbà tí wọ́n bá ti bíyàn téèyàn ti dàgbà tó wá jẹ́ sí ẹ̀kọ́ ẹ̀sìn lọ́kọ́ ó wá mọ̀ nípa ẹ̀sìn yẹn dáadáa tó fi sọmọ aráyé lórí báyọ̀ látàrí kíkọ tó ń kọ ọ̀rọ̀ ẹ̀sìn àwọn tíra tó ti kalẹ̀ bóyá mẹ́ta yá àlàyé ẹ̀sìn ti ń ṣe iye ẹ̀mí tọ́nà wọn bá ti ní kó yè bóyá mẹ́ta ní ìlanilọ́yẹ̀ iye èèyàn tọ́nà wọn bá ti mú kọ́ mọ́nà látara rẹ̀ àwọn èèyàn yóò wá sọ ètò yóò sọ̀ra wọn lè pè ní mẹ́jọ tì sàkíyò tì ṣẹ́kù tì ṣọ́rọ̀kù tì fẹ̀rọ̀jù tì mẹ́fà tì àwọn tààrà sẹ́tù tì wọ́n tún á pé á ah, àtìpà ìsìn bàbá yìí á ah, alágbèjà ìsìn bàbá yìí ó gángan làbá máa tò ní ráwẹ̀ ẹ̀rọ pé wọn ọ̀tọ́ láti kínkínni rẹ̀ ṣùgbọ́n ìgbà tó ti pé egbèrègbè egbèrègbè àwọn èèyàn wá ti ti fi irú àwọn ìnagijẹ yẹn pé ọmọ tàǹtà tọmọ ọ̀jẹ̀ pé kò ní lórúkọ méjì lọ tó a ti fi tó bá ti di máa kíní ka dín nọ́tòrò dín dáàdù dín kọ́mọ́rù dín gbogbo ẹ̀tọ́ akọ́ afẹ́tò dín fàwọn olùmọ̀ àgbọ̀ ẹgbẹ́ torí táwọn máa ń wo àwọn tí wàá tán nípa tàwọn ọdún rẹ̀. ní máa ń sọ fún wa nípa biography àwọn èèyàn pàápàá jùlọ àwọn ìjọ tó wọ́n olùmọ̀ nínú ẹ̀sìn Islam bóyá àwọn ìjọ iṣẹ́ tí wọ́n ní ká gbà dídì wá ká gbà dídì wá ká gbà dídì wá máa fẹ́ mọ̀ nípa ayé wọn ṣe jẹ́ olódodo sí àti bó ti ṣe jẹ́ pé irọ́ àbí àyípadà wọn nígbẹ̀yìn ayé wọn mọ̀ pé rẹ bá irú ẹ̀ tó bá jẹ́ pé kìíní kan dín ní tí ò ló kàn ní kó láti fẹ́ sí tẹ̀lé yìí túmọ̀ sí pé díìnì rẹ̀ wọ́n ní àti àtàkùdìmù ọ̀tà àkè dáhùn kan kọ́ ní ìsinmi nàdìmù tì kọ́mọ̀rù tì sọ̀rọ̀fù tì sọ̀rọ̀ọ̀rù tì sọ̀rọ̀fù tì ṣé ìwọ gẹ́gẹ́ ńlọ ń fa díìnì àbí díìnì ní kọ ṣé ìwọ gẹ́gẹ́ ní nẹjúmọ fún ti ṣé ìwọ ní kọmọrò fún ti ṣé ìwọ ní ṣọrọbù fún ti ṣé ìwọ ní tòrọdù fún ti àbí díìnù òní nẹjúmọ lọsọwọ di nẹjúmọ díìnù lọsọwọ di kọmọrò ṣé díìnù ìlọsọwọ di ṣọrọbù sẹ́kìnì lọ́sọ̀ọ́ ti tẹ̀ wáyé wọ́n ní ká bá ti gbé lágbègbè jẹba ìṣọ́ àwọn àkókò ni. ìyáni pé èmi kì í ti àgbéga fẹ́sìn ẹ̀sìn ló pé nígbà. èmi kì í ṣe ìràwọ̀ fẹ́sìn ẹ̀sìn ló sọ mí dìrà. bọ́dà kò ti ké mò ń ṣiṣẹ́ fẹ́sìn. nítorí pé ẹ̀sìn yóò bùkátà èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe bùkátà. bùkátà tí mo ní sí i lọ́nà ẹlẹ́dàá wa ti sàánù mi ló fi lò mí tẹ́sìn olówó aṣọ mi di sárọ̀ olóòtọ̀ wọ́n di fìrọ́ọ̀t olóòtọ̀ wọ́n di nájúmù olóòtọ̀ wọ́n di kọ́márù olóòtọ̀ wọ́n di jáǹtù. gbọ́dọ̀ pé yé wa wọ́n ti dàgbà ti sí bẹ́ẹ̀ abẹ́rẹ́ títí kọ́ wà lábẹ́ tí kò burú ma. àmì ìyá mélòó la fẹ́ gbọ́ yí bẹ́ẹ̀. èmi máa ní èmi ṣáàmù tíì ìwọ abọ́lẹ̀ ti dé sábẹ́ni ìwọ bẹ́ẹ̀ tó fi okùnkùn àti ìtàn ọtọ̀ bẹ́ẹ̀ sì irọ́ náà gbọ́dọ̀ pé yé wa onídìjà ara tó fi jẹ́ ta kó jìlá wọ́n sọ ní kọ́mọ́rù sí òṣùpá àti ìwọ lò sí káwọn ọmọ tẹ̀sí pé gbogbo ọmọ tí wọn bá ti tètè súnà láwùlẹ̀ tó ayé ẹ máa mú akádà dùkúlẹ̀ yọ ọ̀jẹ̀ kọ̀kọ̀kọ̀ ó sì jẹ́ èmi bàbá kọ̀mọ́rù sí ni wọ́n sọ bẹ́ẹ̀ bàbá kọ̀mọ́rù sí àbí kọ̀mọ́rù sí dáa. mo rò pé yé wa ìdí tí wọn fi kó nù ààrẹ àtúrọ̀mọ̀ kò mọ̀ wọ́n bẹ́ẹ̀ náà làwọn orúkọ àwa Yorùbá ó gbọ́dọ̀ àwọn yìí lọ́pọ̀lọpọ̀ ẹ rí i pé àwọn orúkọ àfọ̀mọ́ wà dáadáa sẹ́wọ̀n fún àtìfọ́mọ́ ọmọ eléyà Akínni sẹ́wọ̀n kó nínú ilé pàtì bẹ́ẹ̀ náà ẹ máa bọ́ adébọ̀ wálé adé rẹ̀ tó bá lọ sí ọ̀wálé àfọ̀mọ́ni majority àwọn orúkọ àwa yorùbá àfọ̀mọ́lọ́wà mi kọ́lá wọlé àbí ẹ̀kọ́ ni ẹ̀rí pé àfọ̀mọ́ àkóṣì wọlé sí òkú nǹkan kan wọlé rí jẹ àbíkọ́jọ́ pé wá ti wọlé àwọn eré abọ́jọ́ àdàlérú yìí eléyìí dípọ́lá wọlé hàn gbogbo àwọn ọkọ̀tà nàìjíríà ẹ̀ ń pè ìfọ̀rẹ́ ni mọ́ ọ̀pọ̀ ń bẹ̀ láwọn àyè balẹ̀ ọ̀pọ̀ ń bẹ̀ islam bó tún wá kọ́ wa pé ẹ má kó kó lóko ń pè kú pé wọ́n ti sọ ọmọ lóko tó da ẹ dákun ẹ má kó ń pè kú lọ́dọ̀ àwọn lárúbáwá tó máa kó ọmọ ní Muhammad àbí wọ́n sọ ní Ahmed àbí wọ́n sọ ní Hamad àbí wọ́n sọ ní Mahmud àbí wọ́n sọ ní Hamad àwọn lárúbáwá máa pè ní Hamudi Hamudi wọ́n bá wọn ló kọjá nù wọ́n bá ló kọjá nù ẹ dákun Muhammad ti di Hamudi Mahmud ó ti di Hamudi hamad ó ti di hamudi ahmed ó ti di hamudi hamad ó ti di hamudi bákan náà gbogbo ọmọ tó wá kí ni abdullah abdulrahman abdulrahim abdulsalam abdulmumin abdulmuhaimin àwọn lárúbá ọ̀sọ̀ pé abudi abudi ó ti di abudi. nígbà ó kọ́ ń pèpè pẹ̀lú ìsìláàmù tiwa kọ̀farama kọ̀farama ó kọ́tọ́ dáa lọ́ba ti sọ ọmọ ẹ̀ máa bá wọn lò lóde dáa. náà làwọn èèyàn dúdú náà. Abdul Wahab hmm. yóò bá lẹ̀ wàhábì. Abdulsalam hmm. Salam àbí ẹ̀kọ́ àdì. Ah, Abdulrahman Kamanu àti ọba rẹ̀ subhanallah abdullah ọ̀rẹ́ ìlú padà náà akutu akutu onídàbà gbogbo náà ìyá abudu ìyá ìyá abdullah wọn ò tó bẹ́ẹ̀ lọ́wọ́ ló lè yí kọ ọ̀gbọ́ rahman ọ̀gbọ́ àwọn ọ̀yọ́ àmọ́ èèyàn èèyàn ọlọ́mọdé agbórí mi torí kálukú ní fura mẹ́ o kó ló tẹ̀sí pé abdulwa ilahi a ọlọ́mọdé àti omi gbogbo ẹgbẹ́ ìtọ́ wàá rí rahman salami mọ́mímì kúròkó yìí wa àti tọ́jú àti sọ́tọ́ ẹ̀ka ti nà orúkọ ọ̀wọ́ tó bá ti di pè é ìgbà míì a awara tó báyìí la jù báyìí lọ láàmú akpọ́mọ olórúkọ tó dáa ìní máa da yorùbá lànà tó bá ti kó níta gbàdúrà lọ wọn á sọ ní abdulhadi láìsí abdulhadi lè ní jẹ́ ẹ̀ka ẹ̀ka lọ́wọ́ bá sọ̀rọ̀ báyìí wọ̀ ó tú wa wọ́n ti gbé yẹ̀ wọ̀ yorùbá lẹ̀ wọ́n ti ẹ̀sìn ìsọ̀kú làtí láìsí làtí àwọn ìjọba wọn fẹ́ẹ́ tètè báwọn làtí àti àti ẹ̀tọ́ kò sí kọlù ẹ̀pẹ́ àwọn èèyàn ló kọ́ wọn bó ti ṣe tọ́ bó ti ṣe yẹ kámẹ́rà tí wàá sọ pé wọ́n lè sọ pé mo bá ń rà náà mo bá ìyá mo bá kó rò pé yóò bá lẹ́kùn tó ẹ má bà wọn ọmọ ló kọjá yá wọn ẹ̀yin ọmọ náà rẹ̀ bẹ́ẹ̀ mọ̀ gbogbo àwọn ọmọ tí wọ́n ń gbọ́rọ̀ gbogbo tí bàbá rẹ̀ fi ọ̀hún gbọ́ dáadáa lẹ́nu láti abdullah abdulrahman abdulrahim abdulsalam abdulmukin ẹbí ọba ti sọ bẹ́ẹ̀ fún òfẹ́ ọ̀hún kúròkó yọ bàlọ́ọ̀nì ọba ní tẹ́bí gbàtọ́ rẹ̀ mi ọmọ yóò kọ́ tí mo tó ẹ̀ pẹ́ torí pé èmi tó bá bá fẹ́ pé bàbá èmi ni abdulrahman tẹ́lá ti tòjú bẹ́ẹ̀ máa máa dáhùn a ẹ̀mú pàṣẹwà ẹ̀mí kọ́lẹ́ rì nà àní abdulrahman ọkọ̀rọ̀ àtúlẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ wọ́n kọ́ àtúmọ̀ lẹ́sẹ̀ àwọn obìnrin náà ń kọ́ ó kọ́ tí wọ́n náà bọ́ fọ́ọ̀mìnà wọ́n lè pàtó pàtó báwo ń gbà tẹ̀lé pàtó àwọn wá Khadija wọn lè ní kúbúrà kúbúrà báwo Khadija ọwọ́ àti kúbúrà Aisha àárí mhm. yóò bá lẹ̀ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ aha tó ẹ̀rí gbogbo kan ló bàjẹ́ tán àbí tọ́lọ̀ bá ta àbí tọ́lọ̀ bá ta wọ́n lè ní أمان أنت أمان أم هاني أم هاني kájọ ìwà fáwọn ọkọjá àti ẹ̀kọ́ rẹ̀ ẹlẹ́ni tẹ́lẹ̀ wọ́n ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fa ẹ̀bẹ́ ìrà wọn kọ́ wọ́n lè fi tàbú tàbúrà gbogbo àwọn ọmọdé lórí. ẹ̀yìn wọ́n kí ó dìnà kúrò pé lọ́sí lọ́wọ́ bá àwọn ọkọ̀ ẹ̀dá ní Islam ẹ pé àwọn ọmọ dáadáa nítorí pé orúkọ tẹ ẹ nǹkan tí máa fi dá yẹn ẹ bá ti wá kó pè yẹn dáadáa ẹ ti ẹ̀yin náà lára tó máa pè yín lóko tí wọ́n sọ yín ní pèkúpè wà láàyè obìnrin nu tẹ́tẹ́ láwọn orílẹ̀-èdè Faransé Faransé yẹn wọ́n tó lágbára wọ́n lè máa pè ẹ Mubarak ní ẹ múmu múmu àlọ́ ìyá múmu ti jẹ́ ẹ̀sìn kọfẹ́ mu Bubakar Abubakar wọ́n Bubakar Bubakar báwo kí ló bá lè jẹ tó gbogbo eléyìí ọ̀dà ẹ̀pẹ̀ àwọn èèyàn dáadáa tó kọ́ ọ́n ti jẹ. Ìsìláàmù wa fara mọ́ ká máa pe àwọn èèyàn pẹ̀lú orúkọ àlejò pé àmì ìwà akọ́jú yìí arọ àfin arara àwọn ìsìláàmù wa islam ọ̀farama àwọn kọ tó ní í ṣe pẹ̀lú àlejò ṣe fẹ́ láàrin yìí ẹ má fi pé ẹ mọ̀ pé gbogbo wa bọ́lọ̀ ń ṣe kọ́pá rẹ̀ láàrin ìwọ bọ́lọ̀ ń ṣe sá tó kí wọ́n gbádùn ìwọ tó ti gbádùn lónìí tí ọmọ tó lè ṣẹlẹ̀ sí ọlọ́la ẹ̀rọ pọ̀lọpọ̀ ní ìsinyìí wọ́n ti ríran wọ́n tó kún ọ̀dà pọ́jú ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀rọ̀ wọ́n tó kún ọ̀dà rọ̀ ọgbà ẹ̀mọ́ yìí wọ́n àti tì wọ́n tó kú wọ́n padà jẹ́ni tó ti tì pọ̀lọpọ̀ àwọn àdáwò tẹ̀ ní yìí wọn àwọn ẹni dáadáwò báyìí ti kọ́kọ́ fìgbà kan wà lálàáfíà àdìsí wọn ní kí ni wọn náà mọ̀ tó lè ṣẹlẹ̀ tí ọkọ̀ tó lọ kọ̀tọ́ káma wọn pe àwọn èèyàn pẹ̀lú àwọn orúkọ tí wọ́n máa túmọ̀ sí pàmì wọn ti yẹ̀yẹ́ à ń fojú kéré wọn olójú kan arọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbàtí wọn náà máa báwo lọ̀rọ̀ yọ padà yọ padà parí sí. ẹlẹ́kẹta làwọn olùkọ́ tó ti pé ìsìláàmù ti lé wọ̀ kí ẹ lóṣù wá nínú àdìgbà nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam tóní iná àkànná àtìmẹ̀nà ìdáwọ̀ ìrọ̀lẹ́ lọ́n tẹ̀sán máa mẹ́tẹ̀kẹ̀lẹ̀ àlá lábẹ́ tó kọ́ tó burú tó yẹ pẹ́rẹ́ jù lọ́dọ̀ náà iná ẹ̀dínkà nìkan tó pera rẹ̀ ní ọba àwọn ọba ọba àwọn ọba àwọn ọba ó kórìíra lórúkọ bẹ́ẹ̀ kí lọ sí tóbi wá jọba àwọn ọba ìwọ gẹ́gẹ́ bíi tani bẹ́ẹ̀ olùmọ̀ àbáwọn olùmọ̀ ọ̀gá fún gbogbo ọ̀gá. قدام الأساتذة دكتور الدكاترة إرادة gbogbo ẹni máa ń jẹ bẹ́ẹ̀ olùkọ́ tọnà ọdọ ẹlẹdàá olùbàyà tọyẹ pẹrẹ lọ́dọ̀ ọmọ ẹjẹ àtọrọ àwọn gbogbo ọ̀rọ̀ ìrànjọ ńlá ń kẹ ìrànjọ ọkùnrin ní wọlọ àyọrọ ìrọ lásán torí ẹ̀rọ náà lọ́dọ̀ wọlọ àdúgbò ìjọba gbogbo pẹ̀lú bá ti jẹ bí ọgbọ ọkùnrin gẹ́gẹ́ bí Abu Shuraih radiyallahu anhu wọ́n máa ń pè ní Abul Hakam àná ìgbọ̀dọ̀ máa lè fún yàrá àá Abul Hakam báwò ọlọ́run ti jẹ́ Al-Hakam ọba tó ti tó bá dájọ́ ìdájọ́ rẹ̀ kò sí é má gbà lórí gbogbo tó bá dájọ́ lórí Al-Hakam wọ́n wá ń pè wọ́n ní bàbá Hakam. bàbá tó ti gbọ́dọ̀ bá jájọ ìdájọ rẹ̀ lórí gbogbo nǹkan kò sí má gbà ẹnìyàn wá sọ pé à ọlọ́run ọba ní al-hakam wa ọlọ́run ọba lọ́ba tó ti bá abẹ́gbé ọ̀dọ́ nìkan wà ó ní nígbà àwọn èèyàn mi nígbà tí ìyapa bá láàrin wọn lórí nǹkan kan lọ́ba tọrọ lọ́dọ̀ gbogbo èyí ní kejì ẹni tí bá jọ sí ìyàpá ni wọn máa ń gba tí wọn bá dá lẹ́jọ́ wọlé làwọn èèyàn bá kú ìtẹ́ má mi lórí pé bàbá adájọ́ tó wá tó bá dájọ́ ẹjọ́ rẹ̀ sí ta anágbà ni mo bí ma ó lòun bí ma ó ní lágbájá tàmẹ̀lì dóòlà táwọn ló dàgbà nínú wọn ó ní ṣòro yìí àti pé látòdì lọ àbó ṣòro yìí ìnìwọ bàbá ṣòro yìí.

الصمد الخالق الرازق أدي كل كتبة الله حرام يجب من ابن القيم رحمه الله ẹlẹ́kẹ̀ àwọn orúkọ tọ́tọ́ oná ní gbogbo àwọn orúkọ tó ti kíkọ̀ wá ní sẹ́ríà ipa kórìíra rẹ̀ àbí ìwọ̀ wọn ò sọ́kọ́ akórìíra rẹ̀ wọn ò sọ́kọ́ ìwọ̀ gẹ́gẹ́ bí àwọn orúkọ yóò ti sẹ́rí dáhùn ní ìjọba kò sí wàhálà rẹ̀ kí ló dé káàbí sọ pé ìtọ́jú àti nínú orúkọ lọ́yọ̀ ká sọ àwọn ọmọ wa sábàbí rẹ̀ pọ̀ sábàbí rẹ̀ pọ̀ alákọ̀ọ́kọ́ onáyíké nílẹ̀ ayé àti lọ́la gbẹ̀dà òkè orúkọ kálukú ni wọ́n fi máa pè é níwájú gbogbo ẹ̀dá yìí tọ́ba fẹ́ pè wá níwájú àwọn èèyàn orúkọ wa ni wọ́n fi pè wá bẹ́ẹ̀ náà tó bá ti gbangba òkè àrùn wọ́n fi dá wa mọ̀ ọyẹ ká kó orúkọ tí wọn máa wá pè wá nígbà tọrọ sí báyìí kọjú orúkọ tó dáa àti pé tọ́ba ti pèèyàn lórúkọ tó dáa inú àmà dùn sí ó sì máa tọ́ka sí pé ìgbésí ayé èèyàn kan yóò sùn bákan náà wọn ní tọ́ba ti lè pèèyàn lórúkọ orúkọ á máa pèèyàn lọ títí lóyún òṣìṣẹ́ tọ́ ìtumọ̀ orúkọ rẹ̀ ẹ̀sùn owó la fi sàpèjú tí owó la bí ọba fi lè lówó ẹ̀rí pé kò ní jókòó yọọ máa sáré àbúrò ó sì lówó náà akínlábí kọ gbogbo ní yóò sọ di akin olùgbòyà tí ó rí nǹkan àkóró àti tó lè dẹrù bàbí tó tù yóò tà láyà ní ọmọ rẹ nítorí pé kí ni wọn sọ akínlábí. ọ̀kan lọ́mọ ọ̀kan tuntun wọn bí àmọ́ òun nìkan yìí ọkọjá bẹ́ẹ̀ ó kọjá bá ti sọ yẹn ìyẹn máa fẹ́ fẹ́tọ̀ tọ́ yàtọ̀ tí wọ́n sọ yẹn ló kọ́ pé dàlúrú dàlúrú gbogbo olùtọ́ bá wà láyé ọgbà àtàlẹ́ ló ń ṣe kí dàlúrú dàlúrú ẹ̀ kó kọ́ ni ó kọ́ rẹ̀ náà ó tó bákan náà tó bá sọ yẹn ló kọ̀ọ̀kan nínú àwọn àtàkì ọlọ́run abẹ́nìkan nínú àwọn ẹni rẹ̀ tó ti lọ eléyìí ó tìyàn láti fẹ́ máa wà wọ́pọ̀ tẹ̀lé àmọ́ kẹrì dájú kó kọ rẹ̀ lọ́tọ̀ o kẹrì kó kọ rẹ̀ lọ́tọ̀ tó tó gba mi kọjá yìí sọ àwọn ọmọdé tó pọ̀ o ẹ̀hán ní ti wọ́n lè sọ ọmọ ní Ibn Taymiyyah Ibn Taymiyyah yìí tó pọ̀ dáhùn pé bàbá ti àti Taymiyyah òun lọ́mọ Taymiyyah ó kọjá ní Ahmad ọmọ Abdul Halim ọmọ Ibn Taymiyyah ẹ̀dẹ́gbẹ̀kẹ́ sọ ọmọ ní Ahmad mọ̀lúwẹ́ ẹ̀yin náà máa dẹ́sẹ̀ ìlú ìyá tó yẹ wa ọmọ ẹ̀rọ bẹ̀rẹ̀ ahamẹ́tìrì bínú tẹ ìlú ìyá ẹ̀yin ò sì dẹ́sẹ̀ ìlú ìyá. torí ẹ bákan náà ẹ̀rọ ọmọ ní sùdẹ́yì sùdẹ́yì ti bá sùdẹ́yì ti orúkọ ẹ̀yà tiẹ̀ ni bàbá ńlá kan táwọn ya látara tiẹ̀ nínú ẹ̀yà wọn ńlá oníjẹ́ sùdẹ́yì sùdẹ́yì ti dẹ́yìn wíwì kí èso kọ́ni máàmù lọ́wọ́ àti ẹ̀yìn ó kọ tiẹ̀ abdulrahman mo rò pé yé wa àti kọ́ ọ̀dọ́ ní alùpùpù pùpẹ́sì tó kọ rẹ̀ tóró náà ali ibn abdulrahman alùpùpù ali ló kọ tiẹ̀ mo rò pé yé wa ẹ máa wá di tẹ́bá sọ ọmọ lórúkọ ìyá rẹ̀ àti ìyá dáadáa tẹ́ ẹ̀fẹ́ kọ́ ọmọ ẹ̀yìn ọ̀dọ́ bíi tiẹ̀ ó kọ rẹ̀ gángan lẹ́wàá jù bí kọ́ lọ kọ́ ẹ̀rọ báwọn kan ní áfíríkà wọn ti bá bá pàjùlọ lágbàlẹ̀ haúsá nígbà tí wàhálà sọdáàmù tẹlẹ tọlọ bá kú a ẹgbẹ̀rún pété wọn sọ ma ní sọdá sọdá sọdáàmù báwò sọdáàmù ká ìtumọ̀ ọ̀dà akọlù nǹkan ẹni tí máa kọlù nǹkan kọlù nǹkan báwò sọdáàmù tẹ wá ní ẹgbẹ́ ti fi kámpù títẹ̀ rẹ ló ṣe ẹni tó lọ gbàdúrà ẹni tó yẹ pé tó bá pa àwọn èèyàn tán yóò tún dá sí ìdí tí wọn lára báyìí ẹni tó burú bàjẹ́ tẹ́ ẹ̀ máa wó kọjá ọjọ́ tó ọmọ torí pé tẹ́ ẹ bá tọ́ ọmọ lórúkọ èèyàn rẹ yóò rò yọ fẹ́ ṣe bí wọn tẹ́ ẹ bá tọ́ ọmọ lórúkọ tó dáa àwọn ọkọ tó ní ìtumọ̀ tó burú fámìlì yọ ọkọ lọ́wọ́ rẹ tẹ́ ẹ bá tó ronú kẹ́ tó sọ lórúkọ nínú àwọn àǹfààní tó wà mẹ́rin bákan náà ọmọ yín ni wọ́n máa fi pè yín irú ọkọ wo lẹ kí wọ́n máa fi pè yín káwá kíyèsí káwá mùsùlùmí ká sọ́ra fún ìṣesí àwọn ànàsọ́ra àwọn ànàsọ́ra àwọn kan máa ń sọ wọn láwọn ọkọ̀tù tí ẹ̀ wúlò náà ní gẹ́gẹ́ bí tọ́tọ́ sí wọn gẹ́gẹ́ bí ànàsọ́ra àwọn ẹni tó sì nà àwọn ẹni tó sì nà àtàwọn fún mọ̀ wá ẹ̀rì kí wọ́n lè pé fẹ́ràn ojú olúwa ó jẹ́ olúwa náà fẹ́ràn olúwa fẹ́ràn bóòlù ti fẹ́ràn wọ́n ti kúkú ọ̀njẹ́lẹ̀ dẹ̀ olúwa fẹ́ràn olójú olúwa ojú olúwa báwò lẹ́ẹ̀fi wọ́wọ́ pọ́nmọ́ lójú olúwa ó ti lè dójú olúwa tó ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ kí wọ́n àwọn olùkọ́ burúkú nǹkan sáwọ́ ọ̀dọ́ wa tẹ́lá fẹ́ sọmọ lórúkọ ibi tá a ti bẹ̀rẹ̀ ẹnu lọ́jọ́ mi bó láti máa mú ọkọ̀. kó láti máa mú kó lára ọjọ́ tá a ti bí ni kó kọ òun lọ ọjọ́ òní àbá máa wo íńtánẹ̀tì báwọn wà lórí íńtánẹ̀tì àbá lọ báwọn olùmọ̀ wa ń pẹ̀ náà àti ìyẹn tó bá jẹ́ pé gbogbo àwọn ọkọ̀ tó kílíà lábá ti sọ àwọn ọmọ wa tán a sì bí màá fi sọ lóko ọ̀nà wo máa gbà láti fi orúkọ fáwọn nígbà tí yìí ó tó bá abẹ́lẹ́ wọn bẹ lẹ́dàá wa ó ràn wá lọ́wọ́ láti fún wa ní ìmọ̀ àmàlò ó sì fi àwọn ọmọ wa atọkùnrin wa àtòbìnrin wa láwọn ọmọ alágbàrúgbà ọlọ́wọ́n bẹ lẹ́dàá wa ó ràn wá lọ́wọ́ lórí àwọn ọmọ wa ó gbàdúrà wa lórí àwọn ọmọ wa ó sì àwọn ọmọ wa lọ́mọ alágbàrúgbà ó sàwọn náà lọ́mọ alágbàrúgbà fáwọn òbí wa ọlọ́ọ̀lẹ́dà kóde kọta fún aláyé kọta fún aláwùjọyà ọdún léyà eléyìí tó ń kalẹ̀ fún gbàgbàmà eléyìí tó ti wọlé ní tí ó dé lọ́sùn lòdì yìí báyìí ọlọ́ọ̀lẹ́dà wa bẹ̀ kóde kọ́ba aláyé kọ́ba aláyé kọ́ba nílẹ̀ra ọlọ́ọ̀lẹ́dà wa kóso alọ́kàn nínú àwọn ẹni tí ó fi oore tí máa fi ti àwọn ẹrú rẹ̀ ní àsìkò ọlọ́lá ńlá ta wà ọ̀nà wa lọ́wọ́ ó fún wa ní ilé tí ó ti wá lọ́wọ́ àlùjáde subhanahu wa ta'ala muhammed ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk